لا تقربونا بشروط فإننا لنا على نفسه محمد وبقول من شرع سليم حتى نزله وعلى بسنا تلي ولكل قول الذي تدين حياتي أو دنياتي للمسيئة للمسيئة لا تتركوا هذه شروب فإننا سرنا على هذه لمحبة فبقال ما شاء شريعة نزله متنا كثير ولكل قائل نسيب بآيتي أو بحديث المستقيم للمزلل أو بحديث المستقيم Nílé mọ́sí ìdájí, àòdílé àdí sílè mọ́sí kẹfí, nílé mọ́sí ìdájí. الحمد لله نحمده ونستعينه ونستغفره

وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك أقسم إليكم سيدة تحية مباركة منفوسة في الجنة وإلى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله Ọlọ́run ètò ṣe wípé òun náà ni ó sùn àti ẹ̀yìn tí a jẹ́ òsùn yìí. Ọlọ́run ṣe orin tí ó ga jù tí ọlọ́run mú ẹ̀yìn àti ẹ̀yìn. Orin náà àwọn ìjọpọ̀ ọlọ́run ọba orin náà ìjọba tí ó máa ọ̀fẹ́ náà. ọlọ́run bá gbogbo aṣíwájú pẹ̀lú orin ìgbésùn náà. Lẹ́yìn náà tún abẹ ọlọ́run bá àdúgbò ọlọ́run bá lórí pé ọlọ́run bá ti rí bẹ́ẹ̀. Èyí tó jẹ́ pé ṣíṣẹ́ mú ti ọlọ́run bá ti wà sí náà. Ó tún jẹ́ kí a lè lé fún láti lè máa jẹ́gẹ́ láti máa ṣe dáadáa síwájú ọlọ́wọ́ bá. Ẹkú wa náà tí a tún máa ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ kọ́lọ̀mọ́ bá wọn dáadáa kan ṣe pẹ̀lú ẹ̀. Kọ́lọ̀mọ́ wá ní ìṣẹ́kú wa náà kọ́lọ̀mọ́ ṣe ń jẹ́ ìjọba ọ̀hún ìjọ sí. ṣe ń mú sí àpò náà. náà, ọlọ́run kó sọ́dọ̀ ọ̀hún pé nígbà wọn bá wọn sọ̀rọ̀ ẹ̀yìn àti ẹ̀ máa gbọ́ náà nígbà náà bọ́lá ti kó ṣe ẹ̀kọ́ fún àǹfààní àmì lásọ̀rọ̀ gbọ́dá ilé àdìgbà. ní àná ọlọ́run bá sọ lára ẹgbẹ́ àwọn aṣọ̀rọ̀ sọ́tìmù náà ní àyà 99 òun náà ni ọlọ́run bá sọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم ولما جاء أحدهم الموت قال حتى إذا جاء أحدهم الموت قال رب Tí ọlọ́wọ́ bá ti parí ẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ní pé lèfèrí náà ni wọ́n bá kú àtàwọn tí wọ́n jẹ́ àwọn aláfẹ́ ètò ní Islam ẹgbẹ́ ìtọ́lọ́mọ ọba sọ pé kí wọ́n máa ṣe lórílẹ̀ wọ́n fi ilẹ̀ wọ̀n ṣe ọlọ́wọ́ ọba wà lórí àwọn ìkan tó kù díẹ̀ káàtó yìí wọ́n máa wà lórí máa tàpá sí òfin ọlọ́run ọba títí tí kó fún adébá ẹnì kọ̀ọ̀kan wọn àbẹ́nìkan قال رب ارجعون Ọlọ́run gbà tí bá wá tí wá pé ìwọ ọlọ́run ọba àfi ìlọ́bẹ́ kúnnú wọ́n sọ Dámi padà lọ sílé ayé lórí tí ó sọ yìí. Làálí àmọ́lùbọ́ọ̀lì àá. فيما تركت ó ní fún ilé tó ọlọ́wọ́ lọ́wọ́ dá mi padà wá sí ayé tó náà ní pé tí mò ń wò náà ní wípé tí ń bá padà sílé ayé nígbà tí mo ti ró dodo báyìí màá lè jẹ́ ẹni tó ṣe pé yóò ṣe dáadáa màá tún ṣe màá lè ṣe dáadáa nípasẹ̀ àwọn nǹkan tí mo sílẹ̀ tí mi ń ṣe so màá fún àtúnṣe rẹ̀ àwọn nǹkan tí mo ti fi ilẹ̀ àwọn nǹkan tí mo ti fi ráre tí mo ti jẹ́ pé ọ̀rẹ́ kí n ṣe kí n ṣe màá lè jẹ́ bẹ́ẹ̀ bí ó tún wá ṣe dáadáa nípasẹ̀ ẹ̀. Kàlá iná kálímọ̀tún ni ó wà kọ́ ìlú Ọlọ́run ní kò sí padà kankan mọ́. Ọlọ́run ní fi kéde rí. Kọjá ẹni tí ó gbà sí ìpadà. Ọlọ́run jẹ́ ti máa ń gbé ìpadà tó ń béèrè ìgbésí kẹtẹ́ máa ń fẹ́ràn gbàgbé ń pa rẹ̀ iná akẹ́kọ̀ọ́ ìwà kan ìwà ọlọ́run ní ọ̀rọ̀ kan lásán ní kíkèfè ní sọ tí ò wúlò kò láǹfààní wájú ọlọ́run pẹ̀lú ìmánì tó ń fẹ́ kọ́rọ̀ yóò láǹfààní wájú ọlọ́run ṣùgbọ́n yàbá ní ìmánì ní tó ti ní ìmánì rẹ̀ ọ̀rọ̀ tẹ́ni yẹ́ bá ń sọ láǹfààní wájú ọlọ́run ومن ورائه البوث والإلى يوم يبعثون ọlọ́run ní lẹ́yìn ìgbà tí ọmọ ènìyàn bá tún wá kú tán ọlọ́run ní tí ó tẹ̀lé ìgbésí ayé ọmọ ènìyàn lẹ́yìn ikú rẹ̀ òun náà ni ìṣẹ̀mí bánijákù ìgbésí ayé inú sàárè òun náà ni ó tún wá jẹ́ ìgbésí ayé tó tún tẹ̀lé ọmọ ènìyàn lẹ́yìn ìgbà tó bá kú tán ìgbésí ayé inú sàárè ìlọ́mọ ènìyàn wà máa wà ń bẹ́ẹ̀ ìlàyẹ̀ omi tí ó fi di ọjọ́ tí wọ́n gbogbo wọn dìde lẹ̀ náà. Fàyílá ló fi hàn fi sún ìbàdà àgbà bàbá ìlà oòrùn. Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn atájọ́ mẹ́rin àtàjọ̀nú àti gbogbo nǹkan tí ń bẹ lórílẹ̀ pàtà ẹ̀yán. Ọlọ́run ọba ó ní kí fèrè kan wá èyí tí ó ti sábà ní ikú fún gbogbo tí ń ṣẹ̀mí lórílẹ̀ gbogbo èèyàn ó kú padà yanyan lẹ́yìn wa náà wá kú pé a lò tẹ̀ nínú sàárè lẹ́yìn náà òun náà ló tún wá jẹ́ ní pé ọlọ́wọ́ wa ní kí wọ́n tún fọn nǹkan sínú fèrè sábàjá fọn nǹkan sínú fèrè yìí ọ̀yọ́ ọmọ tọ́ka lórí pé ọlọ́wọ́ bá fẹ́ gbé wa dìde so òtúrọ̀ bá ti wá gbé wa dìde ọlọ́run nígbà lábá ní ìdíje báyìí ọlọ́run fàlá àrùn. fàlá àrùn sábà bẹ́ẹ̀ ìdàrùn yóò bẹ̀rẹ̀ ولا يتساءلون Ọlọ́run ẹni tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní pé ẹbí kankan ò ní ẹbí kankan mọ́. Bàbá ò ní mọ ọmọ mọ́, ọmọ ò ní mọ bàbá mọ́, ọkọ ò ní mọ ìyàwó mọ́, ìyàwó ò ní mọ ọkọ mọ́ níbi ọjọ́ náà. Ọlọ́run tí ó máa ṣẹlẹ̀ ní ẹbí ìdánilẹ́sẹ̀ wàlá yàtọ̀sà àlùm ìjọ máa bára ẹni sọ̀rọ̀ ká máa béèrè lọ́wọ́ ààrẹ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ ọlọ́ni kò ní ṣẹlẹ̀ láàrin àwọn ìwé iṣẹ́ kọ̀ọ̀kan yóò di nǹkan tá orí òṣùwọ̀n. ẹni iṣẹ́ rẹ̀ bá wá tẹ̀sùnmọ̀ iṣẹ́ dáadáa rẹ̀ ó lágbára ju iṣẹ́ burúkú lọ pẹ̀lú fáwọlá. fáwọlá ìgbà olóòrùn Ọlọ́ni àwọn tí wọ́n bá jẹ́ àwọn iṣẹ́ wọn jẹ́ nǹkan tó wúwo yìí. Iṣẹ́ dáadáa wọ́n wúwo yìí, ọlọ́ni àwọn ni wọ́n jẹ́ ju jẹ́ ìjọba tó dàbí kí wọ́n jẹ́. Wàhálà ni wọ́n fàtìnà wà bí ṣùgbọ́n tó bá ṣe rí pé àwọn tó ṣe rí pé iṣẹ́ eré tí wọ́n tẹ̀sùn ó fúyẹ́ ni فأولئك الذين خسروا أنفسهم Ọlọ́run àwọn eléyìí ìgbésí ayé wọn, ọlọ́run ni wọ́n ká pàdánù ẹ̀ ni, ọlọ́run ni Lúsáàsì ni wọ́n láyé. Wọ́n jẹ́ ló ṣe rí pé ọ pàdánù, ó kàn wà ní ayé lásán, ilé abẹ́ fún ó fi lálùkì àmọ́ ọ̀rọ̀ wọn kàn lò lásán wọ́n pàdánù ẹ̀ ni. Ọlọ́run àwọn èèyàn yìí wọ́n wà wà nínú ajá àmì tí a bá tẹ̀síìrì dì ní ànámù. So lónìí, a bẹ̀rẹ̀ tẹ̀sí inú Sọ́tù Mùmìnàn, Quran 23, Aya 104, ìjọ náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní. Àdọ́lọ́run tí ọlọ́run bá kó sọ́jú ọ̀run. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم تلفح وجوههم النار وهم فيها كارحون ألم تكن آياتي تتل عليكم فكنتم بها تكذبون يكسبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين Ọlọ́run bá ṣe ọlá rẹ̀ jára, ó fẹ́ ṣàlàyé fún wa nípa tẹ̀sí ìdá tí ń bá bọ̀ sẹ́yìn ọ̀rọ̀ tí ọlọ́run bá bá sọ lánàá o náà ní wípé tó bá ti jọ́ ọ̀gbẹ́gbẹ́ alìsìyámà àwọn èèyàn ó pín sí ikọ̀ méjì àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni àwọn tó ṣe wípé òṣùwọ̀n tẹ́ wọn yóò tẹ̀wọ̀n lágbára wípé òṣùwọ̀n tẹ́ wọn tẹ̀wọ̀n wọ́n wà máa jẹ́ ẹni àìjẹ́ náà wọ́n máa jẹ́ ẹni tó jèrè àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ń tí wọn wọ́n jẹ́ ẹni tó ṣe wípé òṣùwọ̀n ẹgbẹ́ tí wọ́n fi yẹ wọ́n wà á jẹ́ pé lágbára pé sáàbí ní òṣùwọ̀n ẹgbẹ́ wọ́n fi yẹ yìí wọ́n á jẹ́ tó ṣe wípé ilé ayé wọn bẹ́ẹ̀ kí wọ́n fi rájùjẹ náà wọ́n pàdánù rẹ̀ wọ́n wà máa bẹ nínú náà jahannam ọlọ́run abẹ́ máa ṣàlàyé fún wa ibi ó máa tẹ̀lẹ̀ sí àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó ń pàdánù ilé ayé tí wọ́n ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa ibi ó tẹ̀lẹ̀ sí wọn ọlọ́run wa ní إياك لعون àwọn tí wọ́n jẹ́ àwọn agbègbè rí nígbà tí wọ́n bá kọ́ sí inú náà ọlọ́run ọba ọlọ́run ọba ń sàlàyé pé ojú wọn báyìí gbogbo ẹran tí ń bẹ nínú ojú àwọn agbègbè rí òun náà ni iná yóò máa jó tó bá wá yóò jó tán yányán yóò ti já gbogbo ẹran tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò já bọ́ọ̀lẹ̀ lẹ̀ sínú náà. Ṣẹ̀dá yàtọ̀ sàrẹ̀ fún ayé pé tí gbogbo ẹran àwọn tí wọ́n ń bẹ nínú náà nígbà tí ń jábọ́ tán sínú náà. Ọlọ́run ọba ó tún máa fi ẹran ní ọlọ́tún máa fi rí jù. Òlàmà lábẹ́jẹ́ ti dúró lọ́rọ̀ ọ̀gá ó dúró tẹ́lá ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ìgbà tí iná bá ti ń jẹ ara àwọn tí wọ́n ń bẹ nínú iná tó jó látòkè kanlẹ̀ tó jẹ́ kanlẹ̀ ẹlẹ́sàn ọlọ́ni àtúwá rí pléṣì ara mi àtúwá rí pléṣì bẹ́ẹ̀ ọlọ́ni tó kí lọ́jọ́ tàbí ṣe bẹ́ẹ̀. níyàwó ògùn lára nítorí pé kí àwọn èrò ọlọ́run náà kí wọ́n lè gba àtọ́sí ọlọ́run ọba wò ló sọ pé ìkánná àwọn ọ̀jọ̀gbọ́n nígbà nípa àwọn mẹ́rẹ́kù ti bẹ́rẹ̀ àrùfáàlì kẹrì wọ́n ní ẹnìkan nínú àwọn tó ń jẹ́ onímọ̀ ayé òun nígbà tó ní pé ó di tẹ̀sí àwọn kankan ìgbé tí iná bá ń jó ọmọ ènìyàn tó bá ti lè jó gbogbo skin gbogbo awọ ara rẹ̀ pàtà yányán tó bá ti jó náà tó kú eegun lára rẹ̀ iná yẹn kò ní nípa kankan lára ọmọ ènìyàn tí wọ́n bá ti jó gbogbo awọ tí ń bẹ lára ọmọ èèyàn kan tó wá jẹ́ pé egun nìkan ló kù iná yẹn ẹni òní náà kó wọn àlùná mọ́ yọ̀ọ́ jẹ́ wípé ẹni ẹ̀rọ àdàgbà ẹgbẹ́ ọkùnrin bá mi bì ó ti wá wò wípé wọ́n ní àdìkì àmà àwọn tó bá wọnú náà kóhùn fi akọ ìdìbò wọ́n mọ̀ sẹ́ gbére bẹ́ẹ̀ wọ́n ti wá wò wípé iye táìpù tí àwọn ó fi ìyà àsìkò kékeré lásán náà nìkẹ́ kí

ìgbésẹ̀ tó ní kíni. Àwọn ẹni tábà fi àwọn ní ìgbésẹ̀ wo nílé ìtọ́yàwó dáadáa, ọ̀rọ̀ nítorí kó ibà àtọ́ ìyá. Sọ̀tọ́ mi lè tó fẹ́ kó fẹ́ tẹ́lẹ̀ yẹn Kùránì fi ṣe ìlú Kùránì fi ṣàlàyé ẹ̀. Sọ̀rọ̀ bàbá wa ń ṣàlàyé yìí. Awọ ọmọ èèyàn tí ọmọ agbó nínú àyà yìí. ọlọ́ọ̀bá fẹ́ máa ṣàlàyé ní ilé nínú àyà ìtafẹ́ kẹtàǹkà lọ́rọ̀ yìí ọ̀tọ̀ ní iná tí ọlọ́run ọba sẹ́ẹ̀tì fún ojú tẹ́gbọ́n gbogbo àwọn ojú ọlọ́run ọba sẹ́ẹ̀tì iná ètí ó gbogbo àwọn ara yòókù ọ̀tọ̀ ní iná ètò ẹgbẹ́ yóò òun náà ni iná ìrẹ́gbẹ́ ní sọ́tù àmìyà kùrántà àti náà ọlọ́wọ́ bá ń sàlàyé fún anigbájọ pé iná káwà pẹ̀lú ọlọ́wọ́ bá fẹ́ẹ̀kì ní ojú ọlọ́wọ́ bá fẹ́ẹ̀kì iná kan sí ẹ̀yìn tí ó máa jẹ́ ilé yóò máa jó gbogbo awọ ẹ̀yìn ọlọ́wọ́ fẹ́ẹ̀kì iná sí tó kú sí gbogbo ara ìlú jọ́ máa gbogbo awọ ọlọ́rin إن لا يكفون أن وجوههم نارا ولا عن ظهورهم ولا هم ينظرون تحسين سطن دي على تنان قل لو يعلم الذين كفروا يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم Ọlọ́run ni láwọ́ ìyàlẹ́kùn lè ní ẹ̀ká parun, tó bá jẹ́ àwọn kèfèrí

iná tá a yọ́ máa bó ojú wọn yọ lọ́nà kìí ta máa dájú wọ́n ọlọ́ni iná tá a ní yọ́ máa bó ẹ̀yìn wọn ọlọ́ni àrídájú gẹ́gẹ́ ní ọlọ́ni àrídájú náà wọ́n ọlọ́ni àwọn tó jẹ́ àwọn ti fèsì ọlọ́ni wàlá ọlọ́ni tí wàlá ọlọ́ni ààrin orí yẹ́ iwájú ọlọ́run bá ọlọ́ba wá rí fáàrí bí ó rí fáàrí iná èyí tó ti ń gbé yọ́ máa jẹ́ nǹkan tí ó máa jí wọn lójú ọlọ́ ni tẹ́lì fáwọn olùrù

ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé wọ́n ní ọlọ́run ọba òbí kí iná jẹ gbogbo ètè wọn pátá ní báyìí tẹ́bí ní wọn nìkan náà wà fún tàbá ní ọ̀rọ̀ wọn fi ra káàdì fún wọ́n yẹ lẹ́bí iná jẹ gbogbo àwọn ní báyìí tí wọ́n fún ìdí lásán níta ọ̀rọ̀ ní tí àwọn afárasán jẹ́ àwọn fọ́ńtẹ́sì tí wọ́n ní àwọn àfá wọn ni iná ọlọ́run bá olùbárẹ̀bẹ̀ ọlọ́run ní wípé iná yóò tẹ́lifà òkùnjú àkùn yọ́ máa jẹ́ ìgbàlódé pé yọ́ jẹ ojú wọn tẹ́lẹ̀ wọ́n àwọn ní tábà ń lo núùnù náà sílẹ̀ náà fàfà kí ní ilé ṣùgbọ́n onílàmì ẹ̀wọ̀n tó wá burú tó kí ni ọkùnrin náà kí ní ọjọ́ ojú náà ní náà fàfà náà ṣùgbọ́n tábà ń láàmù sílẹ̀ èyí tó náà bá lò lẹ́gbẹ́ ó lọ́wọ́ pé iná yẹn jíjẹ tí ó jẹ ojú náà kì í ṣe jíjẹ lọ́dọ̀dọ̀ àlèmọ̀ sí ṣeré ìtọ́jú ọlágbára ààyà ti ìlú sílẹ̀ ààrẹ ikún. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga, kò wá ní jẹ́ kí àwọn tó àwọn akẹfẹ́ kò ní jẹ́ pé yóò kàn máa gbà wọn sínú iná Yóò máa ṣé àwọn ṣé àwọn èèyàn wá jíjẹ́ fún yín ni ṣé ẹnì kẹ́kọ̀ọ́ wá jíjẹ́ fún yín ni ọlọ́run bó tún máa rán wọn lébi kó yẹ pé ọlọ́run máa ń fi àjẹmọ́ pẹ̀lú àkóso ọlọ́run máa yóò fẹ́ pé àlàmùsẹ́kùn ààyà tí tútù sí àlẹ́gùn ọlọ́run bó ti pé ṣé ẹ̀yìn màláìkà ẹ̀ máa sọ fún wọn yí pé ṣé ààyà èmi ọlọ́run ọba ṣé ló jẹ́ pé aṣọ fún aláàmà nígbàtà bá kó àwọn ọmọ náà sí ẹnu náà wọ́n mọ̀ tọ́wọ́ tí kọ́lọ̀ ọmọ dáhùn padà wá sílé ayé wọ́n mọ̀ kó àwọn ọmọ náà ní bash by bash wọ́n mọ̀ tàwọn sí náà ló jẹ́ pé nínú súnra tó jẹ́ pé nínú súnra tó lẹ̀ eh, sọ́tún múlẹ̀ ọlọ́pàá ní ألقي فيها فوزا كان لهم حضرتها Ọlọ́run nínú ìgbàjọ́ láti ṣúrọ̀ báṣì kan nípa àwọn àwọn ẹ̀gbọ́n náà, àwọn tí wọ́n kó jọ kan, tí wọ́n jẹ́ ẹ̀kọ̀ọ̀kan, tó bá ti fún wọn báyìí, tí wọ́n dá wọn sí ọmọ náà. Àwọn tí wọ́n wà nínú náà, àwọn tó ń sọ́nù náà. Àdáwọn ọ̀sán ẹ̀tọ́ náà. Ọlọ́run àwọn tó ń sọ inú náà. Ọlọ́run ni wọ́n máa wá máa béèrè lọ́wọ́ wọn. Alàmìyà ti jùlọ náà rí Wọ́n ní pé àjọ ọlọ́run ọgbọ̀n wà bá ní ni. Ṣé olùkìlọ̀ kankan wà bá ní náà. Wọ́n ní ìjẹ́gbọ́n

إلعانة إلا في ضلال كريم àwọn tí wọ́n ń kó sínú náà. yìí, bẹ́ẹ̀ ni wọ́n tún á máa ọwọ́ bí i àti méjọ́ ní ìlú ajá sínú náà láì. Ìlú ayá náà lọ́wọ́ wà ní ìgbà wọ́n ni alamtakun aya ti ìsìnà àríkùn. alamtakun aya ti ìsìnà àríkùn. ọlọ́run ọba lọ́gbàgbọ́gbọ́ ibi jẹ́ àwọn àìmọ̀lẹ́kẹ̀ẹ́ lọ́gbàgbọ́ jẹ́ àmì ẹ̀mí ọlọ́run ọba ṣé kò sí jẹ́ nǹkan tí wọ́n kà fún ẹ̀yìn fẹ́ jẹ́ kéde sí Àkúntùbí àkọ́lẹ̀kùn lóòrùn náà bí a tó kà dìbò. Ọ̀rẹ́ ìjẹ́bí jáde ọlọ́run ọba ìfún ẹ̀yìn jẹ́ ìgbẹ́kẹ̀sẹ̀ ìrẹ́ ìpàdé àmì ọlọ́run ọba náà ní tẹ̀sí ìwápẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀sìn lọ. ṣùgbọ́n ọlọ́run ọba ìfún ẹ̀jẹ̀ ọlọ́run ọba fún náà mọ̀ àjẹ́. ọ̀rọ̀ àkùnà mọ́ àzìbì náà àtàlù sàrọ̀ ṣúrọ̀lá. àtàlù bí àsàrọ̀ ṣúrọ̀lá. ọlọ́run ọba ní àwa èdè tí wọ́n fi àjẹ́ yẹn. àfikọ́jẹ́ tí a kọ̀kọ́ rẹ̀ nìkan sí tó wà kí lọ fún ààrẹ ní nǹkan pé kọ́ wá bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá tó wá gbọ́rọ̀ ẹni yẹn ìbálẹ̀ lọ́tọ́ wá gbé ọ̀pẹ́ ìyá ọjọ́ pé àwọn òṣìṣẹ́ náà rán sí iṣẹ́ wọn wá bá yín ni tí bẹ́ẹ̀ ti kàmí ọlọ́run bá fún yín ẹ wá pé àmì ọlọ́run ọba ẹ wá pè ní ọ̀rọ̀ ọlọ́pọ̀ mọ̀sọ̀rọ̀ fáwọn tó ń jẹ́ àwọn قالوا ربنا بلغت علينا شكوتنا Lẹ́wọ̀n ìgbà náà, àwọn tí wọ́n jẹ́ àwọn kìfìrí, gbólóhùn tí ó jáde lẹ́nu wọn òun náà ni ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa báyìí pé wọ́n ti gbà ilé àwọn òlẹ́ ìkẹ̀kẹ̀ máa tó gbé ọ̀rọ̀ wọn ti já sí wọn náà nígbà tó bá wà ní gbangba àta tọ́lọ́mọ ọba ti fẹ́ dájọ́ àwọn tó ń jẹ́ àwọn kèfèrè ni wọ́n ti gbá gbogbo àbíjáre wọ́n ti gbogbo àbíjáre wá ṣùgbọ́n ọlọ́mọ bó ti ṣàlàyé fún wa ní pé gbogbo àbíjáre wọn kò lẹ́sẹ̀lẹ̀ àwọn náà ti ti di pé á àbíjáre àwọn ò lẹ́sẹ̀lẹ̀ Mo jẹ́ wáyé mọ́ mú wá ah, àwọn òjò wá sọ́kẹ̀ dá ìdí áà àrùjáre àwọn ọ̀lẹ́jẹ́ bẹ́ẹ̀. So látara bẹ́ẹ̀, wọ́n wà fẹ́ máa jẹ́ pé káwọn náà máa sọ àwọn ọ̀rọ̀ tuntun. Bẹ́ẹ̀ náà ti mú nílé ẹjọ́, wọ́n ti gbogbo àwọn iye tó ti rántí sí hàn. Táwọn ní kí lọ́ bẹ́ẹ̀ sọ, ẹ̀sà àpòjú àrùn ẹ̀sà àpòjú náà ni. Ẹ̀sà àtẹ́fà ń gẹ́ ẹ̀sà àpòjú àrùn ẹ̀sà àpòjú nínú. Bí ó rọ àwọn kèfèrè ló ti jẹ́ bá jẹ́ bẹ̀rẹ̀

pé orí burúkú ló borí àwọn àmọ́ àṣàkóso òsì pé ètò ìsábà bí ẹ̀rọ ni pé orí burúkú ló fà. ètò ọlọ́run bá bá ẹgbẹ́ bá lórí burúkú ẹ̀kọ́ ẹgbẹ́ burúkú tó bá fi hàn àwọn ìfẹ́ káwọn ọ̀fẹ́ ọba káwọn ìfẹ́ náà. "Ah, àwọn ẹ̀tùwà ìgbàmà ìfẹ́, ah, kúnnà قَوْمًا ni àwọn ti gbàgbé èèyàn tó sọ̀rọ̀ náà. Láyé àwọn kìbèrè ọgbàfẹ́ tó sọ̀rọ̀ náà, wọ́n ọgbọ́n làwọn ní ìrẹ́gá jù ọgbọ́n làwọn ní ọlá jù lọ́gbọ́dọ̀ máa ń fún wọn lọ́lá ń fún wọn lówó ọgbọ́n làwọn jẹ́ pé dáwọn ṣe ìrìn lọ́pàá fẹ́ ti bá wọn àwọn ẹgbẹ́rẹ́ ayé jẹ́ wọ́n máa balẹ̀ ayé jẹ́ wọ́n tún máa tún máa yọ pẹ̀lẹ́ wọ́n tún gẹ́gẹ́ ló fọkàn balẹ̀ so wọ́n tún fọkàn balẹ̀ pẹ̀lú pé wọ́n tún balẹ̀ ayé so ẹgbẹ́ pé ọlọ́dún pé ìnáwó kánà إنه ظن أن لا إنه ظن أن لا يحور Ọlọ́ni tètè rí, ọlọ́ni ti ń bẹ ìgbẹ́hùn káàrà sí ààrì rí. Ìmọ̀nàwó káàrà sí ààrì àtẹ̀rọ. Ọlọ́ni ó ti tẹ̀lọ́gbà àwọn èèyàn rẹ̀, àwọn tí wọ́n jọ ń bẹ láyé, àwọn tí wọ́n jọ ń ṣe láyé tí wọ́n ń gbà kan láyé, ọlọ́ni tọ́mọ̀ tó sí àkóso gbogbo àwọn tọ́sí ní ìjọba kọ̀bí tí ó lè máa mú jù ẹ̀rọ ìjọba sọ́nà. Ìgbẹ́rẹ́ tí mo rí pé òun lè máa sọ́dọ̀ Ọlọ́run lè gbóhùn ìdímà. Ṣùgbọ́n ní ìṣẹ̀lá ẹ̀kọ́ máa ẹ̀rọ sọ ẹni àrùn Kìtìlẹ̀ Ọ̀pàá àbúrìdìlà níyà. Ìbẹ̀rẹ̀ ọmọ ìsàwọn àdúrà tó lè lò. Tí a bá ti lẹ́kùn àdúrà tó bá ṣe olè múlò, dọ́kítọ̀ ọmọ nígbà tó lẹ́kùn múlò, ó lè rọ fẹ́rẹ̀ jọ wọn, ọlọ́rin dámi padà. Èyí lọ́lá sọ ní ìgbà tó ìṣúná náà tó ti wà nínú náà, lára àwọn ẹni pé nígbà tó bá tuntun àánú náà yọ ọ̀tọ̀ pé kọ́lọ̀ mú dáhùn padà rẹ̀. Ọ̀bàdá àbúrìdìlà ní ààrẹ. Ó ní wọ́n lọ́wọ́ wọ́n kẹfẹ́ wọ́n lọ́wọ́ bá wá àríkìlà nínà. Jọwọ́ kí òun lẹ́yìn. Jọwọ́ kò òun lẹ́yìn bọ́ náà àríbà ilẹ̀ òun náà fàkínà lọ ìwọ ọlọ́wọ́ bá tí a bá lè jẹ́ wípé a padà ilé ayé tọ́lọ́wọ́ bá bá lè ràwà lọ́wọ́ tá a padà ilé ayé lọ́wọ́ lè wípé ká padà ilé ayé táàbà tún wá lọ ṣe ń tí ọdún ayékáfẹ́ bàyẹ̀kú náà Ìgbàlá ìlànà tọ́lọ́pàá mi ń na tá a bá lọ padà sí ilé ẹ̀sẹ̀ a bá lọ padà sí ilé ẹ̀sẹ̀ ọ̀rọ̀ lọ bí bọ́ bí ẹ̀ bá yẹ tún nílé ayé pẹ̀lú ní ẹ̀rí tó tún wá lọ padà sí ilé ẹ̀sẹ̀ áà ìlànà àbáyé ń na. báyìí ìlànà ìmú òun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n fi aláàbò Bàbá mi sọ pé tó bá padà sí ayé sọ́wọ́rọ́ rẹ̀ kí báyìí lè padà. Ṣé bá rí wí ìyàtọ̀ tó báyìí tó wẹ́ padà tó máa dé bẹ́ẹ̀ wọ́n ti á ah, àti alábòsí ọ̀rẹ́ ọlọ́run. Ọlọ́run fàkàrọ̀ fún náà nínú súra àwọn fàkàrọ̀ fún náà lè dúró. Fàkàrọ̀ fún ìrànbì ní. Ọlọ́run fàkàrọ̀ fún ìjọba ní àwọn kèfè yóò máa jẹ́wọ́ wọ́n máa kàn fẹ́ yóò máa kájọ ọgbẹ́ ẹgbẹ́ rẹ̀. Mo ṣe báyìí, mo ṣe báyìí, ọlọ́run fún ìjìnlẹ̀ mo ṣe. Ọlọ́run fún ọjọ́ قال اختروا فيها ولا تكلمون Ètí ẹ̀tàrí orí ọ̀rọ̀ tí wọ́n kà fún àìkú náà ní pé àwọn fẹ́ jẹ́ àwọn kìtì yìí. Nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí, ẹni tó jẹ́ olórí nínú àwọn fẹ́ jẹ́ àwọn màláíkà, àwọn màláíkà tí wọ́n máa sọ ilé iná, ó kọ̀ ìlú so àyà parí gẹ̀gẹ̀ ó fi ilẹ̀ ìdí máàlì ó náà ni mọ́lákù gẹ́gẹ́ ọ̀gá gbogbo àwọn màláìkà fi ọ́ sọlé iná àwọn ará náà ó náà ni wọ́n máa bá sọ̀rọ̀ pé bọ́lọ̀mọ̀lọ̀ òfin náà ti bá àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn náà èyí náà jọ wọn sọ̀rọ̀ so àwọn tí ó mọ̀ bèèrè question lọ́wọ́ wọn àwọn náà ni àwọn tí wọ́n ń sọ ilé iná so wọ́n wà máa bá sọ̀rọ̀ ọlọ́run máa ń pè wọ́n ni wọ́n máa pè mọ́lìkì pé kọ́ bá máa sọ fọ́lọ́ ìdíkọ́ àdó ń sọ pé wọ́n mọ́lìkì àmàlì ìyẹ́ ti di ààrẹ ìrìn àwọn ṣe tọ́lọ̀ mú jẹ wá pa wá kákún kàṣìṣe ní góòlù náà ọlọ́run ẹ̀yẹ kún bẹ́ẹ̀ ìyá agbére jẹ́ àfihàn kún bẹ́ẹ̀ so mọ́lìkì yìí wọ́n ni wọ́n máa fi gẹ́gẹ́ bí ìwáyà kan wá látọ̀dọ̀ àbílẹ̀ náà òun náà onye ina na ní iná ààrẹ̀gà annama yẹ̀dẹ̀ òun náà máa líkà fàlàrí jìbò àgbàmí àfi. Ike pe ọga awon màláíkà fi sọ iná ẹgbẹ̀ márì. Láàárín iye fọ́kí years ni wọ́n máa pè. Sọgbà kan bá pè kò ní dáwọn lóhùn. Kò ní dáwọn lóhùn So wọ́n nígbà tí wọ́n pé tí ẹ wá ọ̀rìn kọ́nà ọ̀pá wọn wọn pè bẹ́ẹ̀ ṣe ní ẹ̀rọ kúkú kan náà wọn sọ bẹ́ẹ̀ pé kó ti ẹ̀rọ àwọn sọ fọ́nà fọ́nà ó ti báyìí ó ti báyìí ó ti báyìí. ọ̀nà tó bá ti wá súnmọ́ ìyàwó tó wà ní tó bá ti wá pẹ́ láàrin fọ́tí ilé láti ọ̀dà wọn náà. wọ́n á ní ẹgbẹ́ tẹ̀ tẹ̀lé ó ìnákùn máa fi kú. lùsọ́tò sọ̀rọ̀ báyà tẹ̀ tẹ̀ wọ́n ìnákùn máa fi kú. ìnákùn máa fi kú wọ́n ò pé a nígbà tó bá wá rí ní pé gbogbo bá ti pé máìlì lórí tó dáwọn lọ́nà pé ibi táwọn máa wà ní títí ayérayé wọ́n ni àdáwọ̀ tí àwọn máa ṣàdúrà lọ́sọ́dọ̀ wọn ìdá kàbẹ̀rọ̀ bá náà gẹ́ra pàtẹ́ àríyànjú ṣùgbọ́n ربنا غلبت علينا شكوتنا Àwọn olólágbára jẹ àwọn lọ àwọn ti gbà pé àwọn ti fi àwọn ti gbà pé àwọn ti jẹ́ ní àánú ẹni àánú làwọn náà. wọ́n kò ń na tọ̀ọ̀mọ́ tọ̀rí. àwọn ti àtẹ́bí pé ẹni àánú làwọn ọba náà fi jù. Ọ̀bàná ọgbùnrin Ọlọ́run yíwá kò nù náà ìjọba kò nù náà ó dínà bàìlẹ̀. Wọ́n ni ọlọ́wọ́ bá òmìdá Ilé tí ayé ilé ayé fi lọ́pọ̀ lẹ́ẹ̀bẹ̀jì. Àwọn tọ́kọ́ bẹ̀rẹ̀ àpàyẹ Ádámà tí ìbàbáyé fàáyẹ̀ tí ìlọ́pọ̀ ẹ̀rọ ṣùgbọ́n láwọn ọmọ ìfẹ́ gbọ́ra àwọn tẹ́ káàmù iye wọ́n ní iye lọ́pọ̀ yẹn ni ó fi máa pẹ̀lọ́ lọ́gbọ̀n abẹ́lọ́ lọ́gbọ̀n abẹ́lọ́ ọ̀dọ́gbọ̀n àtọ́gbọ̀n abẹ́lẹ́ ń dá wọn lóhùn ọ̀dọ́gbọ̀n ọ̀sọ̀gbọ̀n ọ̀dọ́gbọ̀n ọ̀sọ̀gbọ̀n jùlọ yìí náà Ọ̀rọ̀ àwọn fíyà wàlá tó rà ìlú. Ọ̀rọ̀ àwọn ìdíjẹ́ máa wà lọ́rí ẹtí tí ayérayé tẹ́ máa jẹ́ ìyẹn pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ ní lámàláìlà olùkìlì sáwọn òfin yà ẹ máa di ẹni yẹpẹrẹ ẹ máa jẹ ní àbùkù ẹ máa jẹ tí wọ́n máa fi àjẹ lọ sí ayérayé tí bá nínú náà náà wọ́n lára wọ́n lára tó kàn yín. wọ́n lára tó kàn yín mú. ọ̀hún láéláé wọ́n bẹ̀rẹ̀ bọ̀ ọ́ látara bẹ́ẹ̀ kò wá ní jẹ́ pẹ̀lú pé ó ọlọ́wọ́ ọmọ òfin ní bá wọn sọ̀rọ̀ mọ́ lẹ́nu àwọn náà ẹni ẹ̀ka ní òfin sọ kẹ́lìmọ̀ kama sọ̀rọ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ di òun mọ́ lẹ́yìn pé wọ́n á máa ṣàlékún ìyá fún wọn nínú náà iná ó tún máa lágbára sí wọn ìjọba kù tí ó kù fún wọn nígbà náà wọ́n ní àṣùwàtò wọn ní wàdà gbẹdẹ àṣùwàtò kàlílẹ̀ wọ́n wàdà bí ohun kẹ́sẹ́kẹ́sẹ́ bẹ́ẹ̀ ni ó wọ́ wàdà so wọ́n ní owó tó wá rí yẹn so wọ́n kà máa pariwo lásán ní orí sọ kàmá nínú náà so wọ́n abẹ́rẹ́ sí máa jẹ́ ní bílọ̀ kan máa jẹ àlásán ní nínú náà so wọ́n ò ní lè sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ asọ́gbẹ̀yìn tí àwọn ẹgbẹ́ àwọn àgbẹ̀ ìrún náà tí wọ́n sọ nìyẹn tọ́wọ́n máa ti wá jáde mọ́ wọn àwọn ẹgbẹ́ tó máa ń sọ̀rọ̀ mọ́ wọn ò ní lè sọ̀rọ̀ so ariwo lásán ló kù tí wọ́n máa pa nínú náà. إنه كان فريق من عبادي ọlọ́run bá fẹ́ sàlàyé lára ẹ̀ṣẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n ṣẹ̀ ọlọ́run bá fẹ́ sàlàyé rẹ̀ fún wa nínú àyà yìí ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ìnáwó gánà àwọn

gbogbo tẹ́bá ní báwọn sọ báyìí òun náà ni wọ́n máa ń nígbàgbọ́ sí wọ́n mọ̀ sí tọ́lọ́ tẹ́bá ní wọ́n sí ẹ̀kẹ́kà wọ́n máa sí náà àwọn tá ń sọ ìsọ́jà wọn mú mi ní iṣẹ́ tí wọ́n ní pé tẹ́bá ti dẹ́kẹ̀ báyìí wọ́n lọ oríjìwá oríjìwá oríjìwá àwọn èèyàn fẹ́ jẹ́ káwọn wà tẹ́fẹ́ ọdún lẹ́sẹ̀ wọ́n máa rìn lẹ́sẹ̀ wọ́n máa máa fọ́ gbára tó ti jẹ́sẹ̀ pẹ̀lú wọn sọ̀rọ̀ fún ìtìmọ̀ ìjọba. àwọn èèyàn yìí gbogbo lọ́wọ́ lórí ẹ̀

Ọ̀rọ̀ ní àwọn ẹni irú náà ìtakọ̀sùnmú ohun ìṣẹ̀fìrí jẹ. ni wọ́n ti sọ gbogbo àwọn obìnrin rẹ̀ wọ́n sọ pé wọ́n sọ wọ́n ní ìṣẹ́ tí wọ́n fi ṣe lè yẹ. So tí wọ́n fi ń tàdúrà, láìpẹ́ ni wọ́n tàdúrà ìgbé Nàìjíríà ọ̀rọ̀ tó dìbò ọlọ́run níbi tó jẹ́kọ́ ọ̀rọ̀ ọ̀run wá ní wọ́n sọ̀rọ̀ níbi rẹ̀ ọ̀pọ̀ tọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ayé ìná kọ́kọ́ lélẹ́yìn ojú ní ọba tó mìíràn ọjọ́ máa sọ pé mú ìyá rẹ̀ sí àwọn lọ́dọ̀ mìíràn ìjọba tó sẹ̀rẹ̀ sí ìfọ́fọ́lọ̀ kábẹ́rẹ́ sórí ìtìsọ mẹ́rin kú. Àwọn tí bá ń tọrọ ọ̀run tó ń bèèrè ọ̀run, àwọn yẹ́wọ̀n máa máa fún sí ẹgbẹ́ àwọn bí ń ṣe yẹ̀yẹ́, ẹgbẹ́ ẹ̀mọ́ bí ń ṣe àwàdà. Ẹ̀yìn wò rí pé àyíkẹ́ àgbàgbà, òótọ́ òkè mẹ́garí, kò lè tẹ́lẹ̀ tọ́lẹ̀ wá tẹ́lẹ̀ àwọn bá ti máa jẹ náà ṣe ilé ayé tààkọ́ wà bẹ́ẹ̀ ní káfọ́kọ́ ẹ̀jú náà rọ nìkan náà ìgbójú tó rú adáwà tó wọn kò ní pé àwọn ni wọ́n jẹ́ kẹ́rẹ̀ gbàgbé ṣe rántí èdè ọlọ́m̀bà àwọn ilé ìgbẹ̀gbẹ̀ tó wá ń rí àwọn ẹgbẹ́ káwọn ló ẹkú ó ràn yín lọ́wọ́ kí ẹgbẹ́ jẹ́ lọ́dẹ̀ ìdé yóò ràn sí ọlọ́run àwọn ẹgbẹ́ tó wá kórìíra wọn kí ó dára kórìíra wọn bí àwọn eléyìí ò dáàbọ̀ jẹ́ sí ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ lọ ṣé abẹ́ nìkan ní máa ń mojú jẹ́ sí báyìí iná ọmọ fi ṣe ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ lóbìnrin lórí ayé tó wà lẹ́lẹ̀ ní ẹsẹ̀ lóbìnrin ogun tó wà lẹ́lẹ̀ ní ìṣúná so àwọn akẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn ìkórìíra fẹ́ wá kórìíra náà tó wá ń sọ̀rọ̀ ẹ̀sìn yẹn tí a ti ń pọ̀ tí bẹ́ẹ̀ ni mọ̀ fún àwọn èèyàn náà ìgbàgbé àkìá tí wọ́n lẹ́gbàá pé ẹ̀sìn wọn kórìíra ẹ̀ ló mú ìgbàgbé àkìá náà gbàgbé àwọn èèyàn yìí wọ́n ni àwọn tó gbá ní bébí pàfẹ́ wọn ẹ wá ti bẹ̀ gbàgbé pé kẹ rẹ́sì èmi ọlọ́pẹ ẹ̀ ń bọ̀ á gbé mi ọlọ́run Wọ́n kún ọ̀tún ní òun kàdà àkóhùn. Ọlọ́run wà kí ó tún ọlọ́run ṣe bí nígbàtẹ́ wà láyé ọlọ́run àtẹ́bájúdá àwọn ọmọ obìnrin tó bá ń ṣẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run tẹ̀lé ẹ̀rọ tó ṣe rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa ń tẹ̀sìn ọlọ́run ọba táwọn ìrọ̀bá tí ń ṣiṣẹ́ rẹ̀ kò ní tẹ̀sìn ọlọ́run tó àwọn tó ṣáájú lọ́wọ́ tí ó ṣe lẹ̀ tẹ̀lé wọn lọ pé wọn tẹ̀sìn ọlọ́run àwọn ẹ̀wà tí ó ti yẹ̀lẹ́ pé ṣé ti wá fẹ́ tún wọ́n jẹ́ pé wọ́n wà láàrin àwọn èèyàn kan ẹgbẹ́ tí wọ́n bá fi jó báyìí ọmọ tí zú rẹ̀ dédé ọmọ tí aṣọ rẹ̀ dédé ọmọ tí wọ́n gbígbà dédé ọmọ bí ìyàwó àwọn tó rẹ̀ ní mùsùlùmí ẹgbẹ́ náà tí ọ ṣe ti ṣe lára ọ̀gá wọ́n lọ tẹ mọ́ sí ọlọ́pàá ọmọ náà ní àríwó àríwó ní kí wọ́n lọ àríwó àjẹ́jà ọgbọ́n tí wọ́n ní ìṣẹ́ àwọn ilé kí náà kò sẹ́ni tí ó mọ̀ ṣẹ̀ sọ́rọ̀ àwọn ìjẹ̀kú ṣe náà

ọlọ́run ni wọ́n máa fi àwọn tó máa ń tẹ̀sí wọ́n máa tó ṣe èyí àti ẹ̀ka máa tó mú ṣe ẹ̀sìn ní gómìnà sí ẹ̀yìn ṣe ẹ̀rọ àrùn ẹ̀rọ sí ni wọ́n bí ẹ̀sẹ̀ ẹ̀rọ sí ẹ̀sìn tó wà ní ìyẹ̀sẹ̀ ẹ̀yìn náà Ọlọ́run náà ní àmùsùnàbọ̀ wà fi wọ́n ṣe rẹ̀. Ọlọ́dẹ àyàwó lẹ́dí na àmà lómìnà fàáyé. Àyàwó na àmà lómìnà fàáyé yàdà àgbóhùn. Ọlọ́dẹ ní lọ́dọ̀ àjíjọ́ ti àti àmà, àwọn olùgbàgbọ́dọ̀ náà wà padà á àwọn tó jẹ́ àwọn kìbì wọ́n padà ọlọ́ni wọ́n wà lórí bẹ́ẹ̀dì báyìí orí bẹ́ẹ̀dì ọlá tó náà wá pé wọ́n náà jẹ́ náà ó lẹ́nì kọ̀ọ̀kan wọ́n wà ọlọ́gbọ́ wà ní wọ́n máa wo ìyà tí ń jẹ àwọn kèbè nínú náà yàgùn wọn àwọn ilẹ̀ tí kàfẹ́ rẹ̀ wọn àtòlẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ̀ láyé wọ́n máa wù wọn nínú nẹ́bí àti jẹ wọn lọ́dí alẹ́sùn nípa ìfọ́n àlejò wíbẹ̀ lè kó fáàrùn àkàrà ìyàwó Ọlọ́run ni Adéṣù gbígbà lè fún fáàrùn àti àrùn ẹ̀fún àrùn. Ọlọ́run ni dáwọn tẹ̀lẹ̀ ní ṣe ọlọ́run àwọn bẹ̀rẹ̀ àwọn Àwọn ọ̀rẹ́ pẹ̀lú báyìí wọ́n fi ṣe ẹ̀yẹ láyé tí ó ń ṣe pẹ̀lú ẹ̀yẹ tí wọ́n ṣe ẹ̀yẹ láti àwọn. Táwọn ń gbèrè dábí rẹ̀ jù. So ìrírí ẹgbẹ́ ni olólágbára pọ̀. Ọlọ́run ẹ ọlọ́run ni bí ara pé ẹ̀ta mùsùlùmí ti rèé nígbàtí bá mùsùlùmí ti rèé ìfìdí ẹ̀yẹ́ ẹ̀ ti kó ìlà ìsìn ọlọ́run balára mùsùlùmí kò ní jó ìfẹ̀sì ọlọ́run Ọlọ́run ní èmi ọlọ́run ọba tí ní ìjẹ̀jẹ̀ ìtumù ìyẹn. Ọlọ́run ní mo sọ wọ́n lẹ́sàn lónìí, àwọn mùmí ní, ọlọ́run ní mo sọ wọ́n lẹ́sàn lónìí, ni wọ́n ṣe sùúrù. Tẹ́lá ọ̀tá jẹ́ mùsùlùmí, àpọ̀lọ̀ ṣe sùúrù. Tẹ́lá ọ̀rọ̀ máa pa kìbìrì dànù, kìbìrì ló gbà sí ẹ̀ tó sì jù. Àwọn mẹ́jọ àwọn tí wọ́n ṣáájú lọ kìbìrì tó sì ẹ̀. ẹ̀ ìṣọ́lọ́ ọba lè mú ṣe sùúrù wọ́n yìí sùúrù ìgbàtíkẹ́fẹ́ tó gbogbo agbára lórí gbogbo lọ́ba wọn ìpín mùsùlùmí ṣe ẹ̀yẹ kìí ṣe nǹkan tuntun wọ́n ẹ̀rọ ẹ̀gbá láti rẹ̀ wọ́n gbọ́ ti fi ẹ̀yẹ ẹ̀rọ náà ní ọlọ́dún wa ní ẹ̀yìn náà ń gbọ́dọ̀ akọ̀ wá sí ẹ̀yẹ ẹ̀yìn náà láti àwọn kéde àgbo ní ẹ̀yẹ ẹ̀yìn náà láti àwọn ẹ̀rẹ́ nígbà máa ń bẹ́ ẹgbógun àwọn kèfèrè sẹ́yìn nísìnyí ẹgbẹ́ ìwọ̀n àwọn ọjọ́ wa gbógun wa báyìí náà fẹ́ Ọlọ́run ni mo wá sọ wọ́n lẹ́sìn ọlọ́dọ̀ kí ló fi máa ṣọ́gbà mi. Nítorí sùúrù mi sọ ìpínlẹ̀, nítorí sùúrù tí àwọn tẹ́jà ọkùnrin ní ṣe, wọ́n bá ìdá kan wọn, wọ́n lè ti sùúrù bẹ̀rẹ̀. Ọlọ́run sùúrù tí wọ́n ṣe yẹn, òun ló jẹ́ kéde ọlọ́run ọmọ wa sọ wọ́n lẹ́sìn. Ànàhùn mú ìlú. Ọlọ́run ni olóògbé àwọn ẹja Mùsùlùmí tó wá jẹ́ òun ìfà ìlú.

Ṣèpè ẹ̀sán tó náà fọ́ọ̀tún fún kébìrì tún bẹ láti àwọn àti ọ̀jẹ̀ dìbí. Yọ ọ̀jẹ̀ yọ ọ̀gbẹ̀ yọ ọ̀gbẹ̀ kan dìbí níwájú ọdún tó ṣe. Sọ àbùsùn náà àgbọ̀dọ̀ máa ń gé tí ó máa ń sùn náà. قال كم لبثتم في الأرض عدد سنين Ọlọ́run àti ọlá ẹja yóò wá béèrè lọ́wọ́ lẹ́yìn tí ọlọ́run bá fẹ́ tí wọ́n ṣe lè mẹ́ náà ni ọlọ́pàá bẹ́ẹ̀ sàlàyé fún wọn kí ó lè bá sàlàyé fún wọn wípé ẹ̀yin fẹ́ ẹgbẹ́ tètè ní o ọlọ́pàá bẹ́ẹ̀ sàlàyé fún ẹgbẹ́ ẹgbẹ́ kí wéèsì gbogbo gbèsè ayé yìí fẹ́ yẹ́ ní ní kọ́ọ́lá kábìlà kábìlà bí sùn lẹ́nu lórí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́pàá ní ìgbẹ́gbọ́ lọ́wọ́ rí ni ádádà ní ọlọ́ni òǹkà ọdún ọlọ́ni mo fẹ́ béèrè rẹ̀ lọ́wọ́ yín ọlọ́ni mélòó ni òǹkà ọdún jẹ́ wà lápẹ̀lú àwọn àṣìṣì òun náà ní pé àwọn o àwọn lo làbísìnà na mọ̀ wọ́n ní àwọn lo ọjọ́ kan jẹ́rí òdàlù láyé gbogbo ọdún sí èbèrè ló láyé èbèrè ó sọ wípé òun lo ọjọ́ kan àwọ̀bá lọ yàwó mọ̀ àbíkẹ́ lọ sọ wípé ọjọ́ tó hùn tí ẹ lò kò tí ẹ tó ó kàn lo díẹ̀ nínú ọjọ́ kan wọ́n gbé òun kàtó kí ni òun kàtó díẹ̀ nínú ọjọ́ kan ìtìkẹ́tẹ̀ yọ sọ ni tòun jẹ́ pé ọmọ ẹ̀kẹ́tẹ̀ tó bá ti jọ gbé ga ìkẹ́hánà inú sọ́tù níparí sọ́tù nàìjíríà ìjọlọ́wọ́ ọba yọ pé ìdí nígbà tí wọ́n ní nígbà tí ọlọ́mọ bá ń jọ fáwọn tòun pé kí ni wọ́n ń lò láyé níbẹ̀ náà ọlọ́mọ bá jẹ́ kọ́ ọ yọ pé ó lọ pé báàdùn ìyàwó mi rẹ̀ pé òun ò lò ìgbé bá àwọn lò ọ̀sán àbóhùn lò yàrá ẹ̀ta lásán ìlú ọ̀jẹ̀ ọlọ́ba sọ bẹ́ẹ̀ gbé náà. Kànáhùn yáwó máa yáwó náà láwọn ìyàjọba tó rí ńlá àti ìyàgbọ́n àwòrán. Ọlọ́run nígbà tó jẹ́ pé àti àmà máa ń tẹ̀lé, ọlọ́run ní ìgbàjọ́ máa ń kẹ́ ẹ̀yẹ̀ ní kéde ní ilé, yóò máa wò ní pé àwọn ọmọ lóyún àti ìyà kan ìrọ̀lẹ́ kan péré lòlù.

àti kí ni o òun ló àṣíyàká ìrọ̀lẹ́ nìkan àbóòlò kí ni o àárọ̀ nìkan nínú dé yẹn ètò owó nìyẹn bá dọ̀yà omi nìyẹn ayàtọ̀ pé lọ́pẹ́ à owó àárọ̀ nìkan kọ kan ló kó tó dọ̀sán fún ipa àgbárí kí a mọ̀ àdúgbò pé ara owó ọ̀sán nìkan mọ́ máa ló lọ́pẹ́ àwùbá rẹ̀ lẹ́wọ̀n mú bàdọ̀yà ọ̀rọ̀ ní ìgbẹ́lẹ́gbẹ̀rẹ̀ ọmọ ẹ̀ sọ nìyẹn tí màá bá ní kó àbí bá lọ yá omi àbí kanú àbí apá kanú àwọn ọjọ́ kan tó dábí ìjìbì nínú náà. Fáfíà ní àásí. Ọlọ́wọ́ wa sọ fún pé kí wọ́n sọ bá wọn kèfè ní pé ẹ béèrè lọ́wọ́ àlẹ́ àdínà. Ó náà ní pé àwọn tí wọ́n ń só nǹkan àwọn kan náà tẹ́kẹ́ àwọn náà sọ̀kà ọjọ́ wọ́n sọ̀kà iṣẹ́ tọ́pọ̀ yẹn ń ṣe gbogbo tọ́pọ̀ yẹn ń ṣe pátá yẹnyẹ òun náà ni àwọn tí àwọn náà àwọn màláìkà òun náà ni wọ́n ń sọ̀kà ẹ̀ pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nílẹ̀ nínú sẹ́tùrọ̀ kùrákàfì àyà 55 so ọ̀rọ̀ ọba ń sàlàyé bẹ̀rẹ̀ pé àwọn tọ́lọ́wọ́ ọba ó béèrè lọ́wọ́ wọn so àwọn tí ó mọ̀ dá wọn lóhùn àwọn tẹ́ jẹ́ àwọn mùsùlùmí wọ́n máa dá wọn àtìgbè nínú ẹgbẹ́rún sọ̀rọ̀ ọjọ́ kan ó lẹ́nu ìdájọ́ tó mú ọjọ́ ọlọ́wọ́ di nígbàdé ayàbí ti ọlọ́run mọ̀ yọ́ pẹ̀tàkùn mùsáàtù ọlọ́run nígbàdé àmì kìí àmì láìpẹ́ Yòókù sí mo lè mọ̀ lèrè mọ́. Olóyìn àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ ìkéde yìí, àwọn mẹ́jẹ́ ni ibú, àwọn tọ́rọ wọn máa já sínú náà, fọ́lọ́ tó sàmà fọ́rọ̀ Wọ́n fọ́rọ̀ Sọ wọ́n jẹ́ nínú ìwọ̀n. Máa lẹ́kì pé àlójú ah, bí wákàtí díẹ̀ lọ kálá bá ní àwọn àsìkò tó mú ní àbátúnṣe dáadáa náà bá lè ronú pé àlójú ah, wákàtí díẹ̀ lọ náà. kàlá nígbà náà yóò àgbo. ọ̀rọ̀ ní àwọn kèsì yìí ọlọ́run ti dá sí máa wọ́rọ́ ju ọ̀nì. bẹ́ẹ̀ ni wọ́n ti máa lálátàyé wa lẹ́gbàá

ẹjú lò àìpẹ́yẹ kálẹ̀ sí lò bí kì tábì ìlà oṣù àwọn ọ̀nà ti kọ́lẹ̀ rẹ̀ láti. Ilé rẹ̀ fẹ́ sọ̀kúrò kọ́lọ̀. Ìrọ̀ ti mọ ilé aláyé ẹ̀rẹ́ sọ̀kọ̀ ọ̀nà. Ẹ ti lò tí tó wà nínú ìwé ọ̀nà. Ẹgbẹ́ náà wọ́n bá ti kọ́lẹ̀ ní tẹ́lẹ̀ lò. Òwò ilé tó náà ti kọ́lẹ̀ lólẹ̀. Ẹ wáyé wọn lé nínú kàjú ọ̀nà pé ìlà àmì ìjọ kàdí ilé lọ. Ọ̀tọ̀jọ́ kan. Ẹ̀rẹ́ Gbogbo jẹ́ ó fún ní ìdìgbà, tọ́wọ́ bó ní Wàlákìnnàkọ̀ ọ̀tọ̀ látàlàmọ́. Ọlọ́run ti máa ń jẹ́ ìgbé iná lè gbé ọ̀pẹ́jọ́ ìgbé ọ̀pẹ́jọ́ ìgbé kò ní bẹ́ẹ̀. Àti àdìlá tí Ẹgbẹ́ bá ń sùn ní àwọn ìgbé jẹ́ ẹlọ́jú bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ìgbé ẹlọ́, ó wà ní ìrọ̀lọ́mẹ́ mọ́tàrá ní jẹ́ ìjẹ́ ìlú ogun lọ ìgbàlagbà ẹ̀kan lóṣù Ọlọ́run kọ́ ọ̀la ilá fi ìlà ọ̀lẹ́lá. Ọlọ́run ní ìlà fi ìlà ẹ̀rọ kẹfà ìgbé ti ti ẹgbẹ́ lòdù náà lónìí, ìyàfẹ́ jẹ lónìí ọ̀rọ̀ ìkọ̀lẹ́ ìlà ìkàdé ẹ̀rọ ìgbẹ́. Lọ́gbọ̀n ọjọ́ àwọn atẹ́gùn ìjọba fún gbogbo ẹ̀kọ́ kọ̀ ní ìlà torí pé iṣẹ́ ìròyìn ẹni tí òun lè fún ní àbájú ìlú bá fi tán kọ̀ ní ìlà bó ilẹ̀ kò gùn tó tí a máa ní àgbà tó wà lé ẹ̀kọ́ ẹ̀ẹ́gì kan kí n kọ́ ọ̀nà tó lórí yege jáde ẹ̀máà lóòrùn sí ẹ̀ náà sọ́ọ́ ti yege tó ìdí lórí rẹ̀ nígbà fẹ́ pé àná ẹ̀jí tí nígbà ló dé wájú ẹ̀kọ́ ní ìlà. Ẹ̀dẹ́ ń bẹ́ẹ̀ náà inú gbígbé gbére yẹlógbìlẹ́ jù ìdẹ́gbẹ́gbẹ́ àwọn ọ̀nà ẹ̀kọ́ máa pẹ̀lú orí pẹ̀lú ìlú olókùn náà láwọn àrẹ́kùn kúrò sọ̀tàràmù ohun ọlọ́dẹ̀ bá mọ̀ wípé ìjẹ́ lò láyé ìkà kékeré ní ti jẹ́ lò láyé kàmà ọlọ́dẹ̀ bá mọ̀ ìjẹ́ ìjẹ́ láyé lẹ́wà káyà lọ lẹ́wà kó wo ìtàlẹ́ nílé lọ́dọ̀ lẹ́wà ìjẹ́ أفحسبتم أنما خلقناكم عبثا ọlọ́ọ̀bá ń sàlàyé fún àwọn tí ó jẹ́ àwọn kèfèrí ọlọ́ni afa àṣùtù ọlọ́ni ẹni kèfèrí irú ìlú olóògbé afa yẹn ó ti fẹ́ lérò wípé àdàdà. Ìgbẹ́ àwọn ọlọ́wọ́ ọba dídáta àdáyí, àkàndáyí pé nítorí eré ṣíṣe. Ẹ̀lẹ́yìn ló fi pàtàkì ayé. Dídáta wa dáyí yẹn, a ní kẹ́ ẹ wá ṣeré nù. So, a ní kẹ́ ẹ wá ṣeré. A dáyí lásán. Àwọn tọ́lọ́wọ́ ọba tún dá lásán jẹ́ pé àwọn ẹranko ọlọ́run ọba dá wọn títòtọ́. ọlọ́run ọba ò la nǹkan mọ̀ wọn ọlọ́run ọba ò sọ ibẹ̀ àwọn tó ń jẹ́ ẹranko ọlọ́run ọba ò sọ pé kò ní wọ́n kírun kò ní wọ́n àwọn ẹranko ọlọ́run bẹ́ẹ̀ fún sọ ní bẹ́ẹ̀ pé àmà ẹranko tó bá ìkejì rẹ̀ kó bẹ́ẹ̀ gbogbo àwọn ẹranko tó bẹ̀rẹ̀ lára ara wọn tó lọ́wọ́ ẹ̀sọ́ wọn nìyẹn àwọn èèyàn lágbá bá fi dá wọn tí wọ́n lè ẹ̀yẹ́ èèyàn iṣẹ́ ẹranko tẹ́lá tó wọ́n lọ́pẹ̀ ẹranko ní ọjọ́ màbíọ̀ wọ́n lọ́pẹ̀ pé èèyàn iṣẹ́ ẹranko ni ìgbọ́n wọn bá fún wọn ní làákàyè tẹ́gbẹ́ tí wọ́n bá tó kó mi kan làákàyè ọ̀sọ̀ wọn pé iṣẹ́ tó kó bẹ̀yẹn nǹkan ọlọ́ni tí omi yọ́ wà lérò ìgbé àwọn adá òun lásán sọlọ́pàá bọ̀ wá sọ bọ́lọ̀ pàdé dábìlì àdìkárẹ́ náà sẹ́yìn nínú nígbè ọlọ́run máa ń gbẹ́lọ̀ sí dá wa láti bí àtọ̀ bàbá náà wa ìyẹ̀pẹ̀ ọlọ́pàá wa ń tún yíwà padà ó yíwà padà káwá ní sí lọ́rọ̀ bá ń ṣe ọlọ́pàá sí lásán ni ọlọ́run tó mi lọ́pàá dá lọ sọ وأنكم إلينا لا ترجعون. ولا يوم يوم يوم لا ترجعون إلينا ọjọ́ ìyẹn ò pé ààrẹ dáwọ̀ ní padà bá wa. ọlọ́run ní àfàdúrà kọ́mọ̀ yẹn mọ́kà ọ̀rọ̀ pa dáhùn lásán òun la fún òṣìṣẹ́ wa pé àjọ lásán òun òṣìṣẹ́ ní ti dá àtúrí ẹ̀dá orílẹ̀ èkó ọjọ́ sí fún ọmọ àwọn òṣìṣẹ́ wa ní iṣẹ́ bá wọn àwọn òṣìṣẹ́ ní pé kí n dá torí ẹ̀dá orin pé ààtù tó bá kú tán ààtù dá ọ̀padà àwà ilé rẹ̀ ti dá ní fún òsì yẹn láàbùsọ̀ sáà nìkan tó bá ti wá ṣe àfẹ́fẹ́ òun náà báwọn ọ̀dọ́gbẹ́ ọ̀rọ̀ ni ọmọ ènìyàn kọ́ máa lò pa ajá lásán àjá lásán kọ́mẹ̀ ọjọ́ àwọn olóòrùn kọ́mẹ̀ ọjọ́ ẹ̀fà lérò ìgbẹ́ tó bá ti kúná ìkúná lò sí gbogbo kan kọ́mẹ̀ ọjọ́ ìgbẹ́ ọlọ́run kò rí dá padà ọlọ́run á dàbí ìyẹn padà kọ́mẹ̀ ọwá ń sàlàyé pé ọlọ́run ọba ìlú tààlà wọ́ ọlọ́run ọba ní ṣe àwùlọ́ ọba lẹ́kọ̀ọ́ nìkan náà la máa jọ́sìn fún tí ó lẹ́tọ̀ kájẹ́kùn fún nǹkan bí ọlọ́run ọba tó bí ọba tó jẹ́ tó tóbi ní pé kọ́ dá nǹkan kọ́ wá dá lásán lọ tó bá dẹ́ ẹranko ọ̀dà tó lè jù àwọn kan tó dá ọ̀dà wọn tó lè jù wa kọ̀dẹ́ ọba ẹranko ló kàn dá lásán ni àwọn òṣèré gbogbo tó dá ló fi àwọn fíṣọ̀sì kan sí wọn láàrín àwọn nǹkan àrísà yẹn táwọn yẹn tọ́wọ́ yọ ọmọ ronú látara wọn yọ rẹ̀ rẹ̀ kó lóṣù mọ̀ ronú àbàrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá dá pátá yẹn ọlọ́run bá dá ní tí ọmọ yẹn lè fi ronú ní ìlú kí wàá ní wá kí ni ìjọ wa ṣe ní ṣe báyìí kí ni tó lè wá sí kí lè bẹ́ẹ̀ ní ìlú ayé kò sí ìjọ lọ́gbẹ́ ọlọ́run bá ti pátá yẹn ló ní nínú kọ́ wá jẹ́ pé nǹkan yẹn àwọn alẹ́gbẹ́ kò ní rí nílò ọlọ́ba ti dà ọlọ́ba ọlọ́ba ti fẹ́ ọlọ́ba yẹn àlùmọ́nìkù ọ̀rẹ́gbẹ́ gbogbo nǹkan tó dá pátá yẹn òun ló dá àwọn olóṣùwà ní wọn onítún darí wọn ọlọ́ba mi náà. ọlọ́ba náà ni àlàákù òun lọ́gbẹ́ àtọ́gbẹ́ inú ọlọ́ba ni àlàákù wà ọba tí ó dùn gbẹ̀gbẹ̀ tẹ́lẹ̀ kan bá lóun lòun ní kankan òun lòun dá kankan àwọn lòun ṣe kan nǹkan tó ṣe yẹ ẹni yẹn tó bá yẹ fóun lòun ní sọ pé èmi mo ní èmi mo ní tó bá yá nǹkan yẹn yóò padà kó lọ́dọ̀ yẹn lọ́dọ̀ yẹn jì mí tẹ́lẹ̀ kan bá lóun lòun kọ́ lé òun lòun nílé rẹ̀ ilé rẹ̀ yóò padà fi rẹ̀ ni àwọn mìíràn padà máa dùn mo dé ìlú bá ní kóun lòun ní tó bá ní kó lọ́kọ́ lòun ní yóò kàn ní fúgbà díẹ̀ yóò kó lọ́dọ̀ لا إله إلا هو رب العرش الكريم أنت وأنت وأنت لا نعبد بحق إلا هو لا معبود بحق إلا هو olórí wa ní lẹ́sẹ̀ kọ́ jẹ́ńdẹ́lẹ́ kájọ́ sí fún tó lẹ́sọ̀ kájọ́ sí máa wọlé kan láì láì náà olórí ní kájọ́ sí fún òun ni ó fẹ́ kájọ́ sí fún òun ní tó torí رب العرش الكريم الله باي نحن ولد رب العرش الكريم الله باي أوني كذا نقول له الله باي باتوني nǹkan tó ń pè bẹ́ẹ̀ di ọlá tó ń jẹ́kùn ló ń ní téńté lórí gbogbo ẹ̀dá ọlọ́run tó ju gbogbo ẹ̀dá ọlọ́run ọba náà gbé ìlọ́pọ̀ olùgbẹ̀ lọ ẹgbẹ́ ó dẹ̀ jẹ́ àìsèrí ló jẹ́ tó rẹwà ẹ̀mí tí nàbá rí bẹ́ẹ̀dì gbogbo ẹ̀wà pátá lọ́wọ́ àkóso ẹ̀

tó wá jẹ́ ọlọ́run bí ìfẹ́ yàtọ̀ sọ ọlọ́run ọba ọlọ́run ẹgbẹ́ bá ṣe bẹ́ẹ̀ náà. Wọ́n yá dí òun máa ń lọ ní ìlànà àbọ̀. Ọlọ́run ẹgbẹ́ bá ń pè nǹkan bí ìmọ́lọ́run ọba àti ìmọ́lọ́run ọba bí ìmọ́lọ́run náà. Láàbò àlànà òbí. Ọlọ́run ní ìjọ ń pè yẹn, ọlọ́run láàbò rẹ̀ àlànà òbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mẹ́ẹ̀mà. Ìfipè. Gbogbo àwọn tí wọ́n ń gbé òun wọ́n á dẹ́nu pé ṣàǹkó wọ́n á dẹ́nu pé ẹ̀yà wọ́n á dẹ́nu ẹni kí wọ́n lọ mẹ́rin wa. ìṣẹ́lẹ̀ òun ẹni máa ń jọ́sìn fún kankan láyé lónìí àbẹ́ni kan máa ń sọ pé ó bá ń kílẹ̀mù jọ́sìn kan láyé lónìí ẹni kọ́ lọ mẹ́rin wa. mùsùlùmí kan ló ní ẹ̀rí jọ́sìn pé bóun ní káfí jọ́sìn àti àmì sọ pé sọ́ọ̀nù kàmáàrọ̀ àìsùn mú ní ìsọ̀nù mùsùlùmí ó bẹ̀rẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ní tí a báyìí wọ́n ní tí a báyìí wọ́n ní bọ́ọ̀lù alẹ́bí ti máa ń kírun àwọn náà máa ṣàlàyé rẹ̀ kọ̀ọ̀kan àwọn tó gbà yóò sì wà ní náà ti gbà wá ní iṣẹ́ ìlẹ̀ ti lọ nìyí so gbogbo tí ó sì ń ṣe bára rẹ̀ yẹn àwọn ọ̀dọ́ ọlọ́mọdé ní àwòsánà tó gbọ́wọ́ sókè yóò ti gbọ́wọ́ sókè tó bá rò kú yóò ti rò kú ni tó bá forí kalẹ̀ yóò ti forí kalẹ̀ ni tó bá fẹ́ wí nǹkan náà máa wí gbàrà wá rò kú pálí ní ìṣòro ni tó bá fẹ́ wí ọba forí kalẹ̀ ìjọ ni a máa wí mẹ́rin ìbádà mùsùlùmí ìbádà tó lẹ́rìí gbogbo táwọn èèyàn pè níjọsìn lórí ilẹ̀ lónìí ní ó mẹ́wàá wòye bẹ tẹ́lẹ̀mù tí wọ́n bá tẹ́bá wọn bẹ kálukó ní ọ̀dọ̀ọ̀dọ̀ ní ọ̀dọ̀ọ̀dọ̀ ní kálukó ní design rẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe bí ìgbà tí wọ́n fẹ́ ṣe súnmọ́ ọmọ àwọn fẹ́ ṣe gbé àwọn tó rárá ní kó ní kálukó program bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó jọ ẹ̀ bẹ́ẹ̀ ni tó mẹ́rin pé kó ní kálukó program bẹ́ẹ̀ lọ́wọ́ ti ìjà ṣe program ta ṣùgbọ́n ìjọba ti mùsùlùmí ìbẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀ nígbà pé nǹkan bẹ́ẹ̀rẹ̀ náà náà. Láàbò ànàrà oógé. Ọlọ́run láéláé, ọlọ́run láàlẹ́ tẹ̀sí jìnnà ọlọ́run kò sẹ́ni kẹ̀kẹ́. Kò lé ní ẹ̀rí kẹ̀kẹ́ báyìí yóò mú wa tí ó fi ìṣẹ̀lẹ̀ ẹ̀fẹ́ tó sọ pé àà ah, ah, substantial proof lélẹ́gbẹ́ ìjọ́rọ̀ ọ̀gá ní tuntun kò sí ó ní ọ̀rọ̀ kò sí ọ̀nà òun kò tó bẹ̀rẹ̀. Pẹ̀lú àbúrò àwọn òbí ọlọ́run kò sẹ́ni náà. Àìlànà ìsàkó ẹ̀ńdà ọ̀sìn. Ọlọ́run ní gbogbo ẹjọ́ wọ́n ṣe lẹ́yìn ọlọ́run pàìsàmà ìsáà. Ìsáàbò ìrìnlá ọ̀bí. Àbídá bá péré ẹ̀ láyé yọ́mọ̀ àtàwọn èèyàn jẹ́ ọlọ́run pàìsàmà ìsáàbò ìrìnlá ọ̀bí. Ọlọ́run péré rẹ̀ àbúrò. Ọlọ́run sọ gbogbo àwọn tó ń jẹ́ àwọn jù lájọ́ ìrìnkì àmà. Ó yá ẹ̀rí yídà. Ọlọ́run ẹlọ mú ẹ̀rí أم لكم كتاب فيه تدرسون ولكن بذلك فقط الرسول يوافقنا Ẹ̀ríkẹ́ ẹ̀ríkà tó lé jẹ́ máa jọ́sìn máa wọ́n lẹ́rìí kẹta. Wọ́n wá ìlú rẹ̀ ọlọ́run ní gbogbo pé ní ìwọ̀n ọ̀dọ́lọ́run à. Lọ́jọ́ mi ìrìn lọ́jọ́ mi ọdún jíga, ẹ̀sìn náà ń belé náà, ẹ̀sìn náà ń belé náà, ẹ̀sìn شهدت بأن وعد الله حقا وأن النار نصر لكافرين وأن النار مسوى الكافرين Ọlọ́pàá bá sáàdé àdéwọn lọ́wọ́ òjòjò. Gbogbo àwọn kèfèrè òṣìṣẹ́ ó dẹ̀ sí jùlọ náà lọ, wọ́n lẹ́rìí kankan wájú ọlọ́pàá.

so kálá àmọ́ tóbi ẹ̀ṣúra kan káàkiri ọlọ́wọ́ á fi ń lẹ́nu ṣúra ìgbèrè tẹ́jẹ́ mú yìí o ẹni tó ń jẹ́ ìwájú náà wà. àwọn tó ń já àwọn akẹ́kẹ̀ẹ́ yìí ẹni tó padà ń jẹ́ òdìdí ìrìnà àjọ náà. ọ̀wọ́n mú wọn tí ó fi rán wọn tọ́kọ irú rọ̀ṣì mí. ọlọ́wọ́ wa ń bá mi ká sọ́la ọlọ́wọ́ wa ń sọ̀rọ̀ pé ìdíwọ́ kàn án ṣe ní Ọ̀rọ̀ ni wà nẹ́bí mẹ́ dáìbé, máa sọ ibẹ́ tí ọ̀rẹ́bẹ́ ọlọ́run àforíjì, Mùsùlùmí náà máa ṣe bẹ́ẹ̀. A Mùsùlùmí, ìjẹ́ ìjọba ní kàlẹ̀ ló máa ṣe àwọn náà ní pàdà ní ká máa ṣe. Ìgbà máa rọ pé ọlọ́ ìjọ kù dáa lè rí jẹ́ ní kí á jẹ́ ní àjẹ́ náà ní kí ìjọ tún jẹ́ tẹ̀ bàjẹ́. Tẹ́bà ti jẹ́ Mùsùlùmí, gómìnà bẹ̀rẹ̀ bàjẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àforíjì ẹ̀jẹ̀ fún wa náà wárọ̀hán. Àlẹ́lẹ́wà ní orí bí wà wárọ̀hán ọlọ́wọ́ akẹ́wà rẹ̀ sí aṣínú àlùjẹ́ náà. Wárọ̀hán. Lọ́tọ́wọ́ ọlọ́wọ́ ọba á ń dá ẹrù òjì ní ìwọ̀lọ́wọ́ lọ́ba lẹ́nu olóòrè ọmọ akẹ́yà. Wàdá fún sí yóò máa ṣe ọlọ́pàá ní fẹ́ fẹ́ kó máa ṣe ní ìpè wà. Ìwọ̀lọ́wọ́ ọba máa forí jìn ọlọ́wọ́ ọba kẹ́ni. Sọ̀rọ̀ bá pàdé ìjọba lágbàá tí ó máa ṣe àwọn ti tẹ́ ẹgbẹ́ james rẹ̀ ti jìnnà sí ìjókòó yìí ní pé kẹ́mọ́ bẹ́ẹ̀ lọ́pẹ́ kọ́lọ́mọ forí ẹsẹ̀ yìí jìnnà kọ́lọ́mọ bọ́ wá sọ yíjẹ ní àjọ ní ẹ̀tọ́ náà bẹ́ẹ̀ nípa ìjọ náà ìjọba àní ní ká máa sọ̀rọ̀ àjọ náà àjọ náà lẹ́nu àtọ́rọ̀ ẹ̀mọ́ bẹ́ẹ̀ lọ́pẹ́ kọ́lọ́mọ kẹ́rì tó kọ́lọ́mọ bá ń fẹ́ dé. wọ́n á tọ́ ayọ̀ ilé. wọ́n máa ń ta lóde kẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kò sí kíkẹ́ kankan wọlé ìdájí rẹ̀ ọ̀nà ọlọ́ọ̀kan ní kẹ́yìn rẹ̀ ṣùgbọ́n olólùwẹ́ gbogbo ẹni máa kẹ́yìn lọ́sẹ̀ bá kẹ́yìn.

kí ẹni tó ń jọ ẹ̀rùn yẹn tó ń lè máa ka sọ̀rọ̀ mi ní bóyá òun yẹn ń ka inú ẹ̀ kékeré òun lè ti parí àti ẹ̀ tó ń lè máa ka sọ̀rọ̀ mi Ẹ̀rí tó fìdí múlẹ̀, òun náà ní pé iná fi sọ̀lá àti làṣùgbìlà. Òun náà ní pé nínú ọ̀run ẹni bá ti ń kírun kò gbọ́dọ̀ dákẹ́ so ẹbí láti ń kí òun kò gbọ́dọ̀ dákẹ́ ìmọ̀ dákẹ́ lára nǹkan tí àṣetọ́nù ti máa lágbára wọlé tẹ́lẹ̀ tuntun kọ́gbà àǹtí lọ́wọ́lọ́wọ́ òtìkàfátíà tó máa òtìkàfátíà òtìkàfátíà ti rí ìmọ̀ òtìkàfátíà ti ẹ̀sùn ẹ̀yẹ ìdákẹ́ ní òtìdákẹ́ ọ̀gbẹ̀ni lé súra súra tó bá mọ̀ ọ́ máa kà lọ́ba tó kà tán lọ́jọ́ ẹ̀kan lọ́ba mọ̀ tó máa tún kà bá ìyàwó ìdákẹ́ nù tẹ́wọ́ ìdákẹ́ nù àṣetọ́nu ra ìwọ̀ ni yóò máa ro nǹkan mìíràn ṣé ọmọ àwọn sọ abàbí gbogbo ọdẹ bá ti wà nù rẹ̀ náà wà ní ṣúgbùn ìlú kún fún àti ọlọ́run tí kàpùrà ní ìṣòro ẹ̀rọ àmàlẹ́ pé ẹ̀rọ kàpùrà ní nígbà tẹ́ bá ti wà ní ìnáwó so ẹ bá wà ní ìlú ẹgbẹ́ é tún máa ṣe ọjọ́ máa àwọn àgbàrò nínú ìjọba fún àmì so ẹgbọ́rọ̀ sí so ẹgbọ́rọ̀ dúró pé àìmọ́ ìfẹ́ jù so gẹ̀rà ìjọba gbé wà ìlú ṣe tọ́nù ní àpàlú ṣe ń bá ti ń kírò lọ́wọ́ ìdúró so wọ́n tọ́jọ́ ìrún ọkà bá bí àtàwọn ọmọ kasú àrẹ náà lọ́rùn lọ́gbọ̀rọ̀ Bí ẹ̀ máa dúdú máa fi kàpátí àti Ẹgbẹ́ fẹ́ ká ní ẹjọ́ máa ń kírun lọ́wọ́lọ́wọ́ ọ̀dọ́ ní mọ́ṣára yìí. Ẹjọ́ fẹ́ kírun lẹ́yìn tí ó kàfáàtíà. Àdúgbò ní kàfáàtíà. Àgbẹ́bà pé tí mo bá ní kàfáàtíà. So, nígbà tí wọ́n mú ká sókè, ìgbẹ́bà jẹ́ pé tí wọ́n bá ní kàfá sókè, àgbẹ́bà pé tí wọ́n mú ká, ìyá máa fọkàn bá lọ. Ṣùgbẹ́ mi fọkàn bá lọ ẹ̀fẹ́ ti kàfẹ́ náà. Àwọn So, sọ́dọ̀ àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ wọ́lọ̀ wọ́lọ̀ àti kàfàtì àti yọ́ ọ̀rọ̀ tí ó bá kà fún àti ọlọ́run tí wọ́n á jùmọ̀ bá ti kàfàtì àti ọmọ ẹ̀ka súra ó bẹ̀rẹ̀ fàtì àti ẹ̀kọ́ sáré kà fún wọn fún ọmọ ẹ̀gbọ́ súra ẹ̀ lọ. ọ̀dọ́ àwọn adéńgbọ́ ọ̀gá tí máa mú nǹka ṣùgbọ́n ìdíkọ̀ kàǹkà kan mọ́ ọ̀dọ́ àwọn adéńgbọ́ ọ̀gá tí máa mú nǹka yọ máa kàǹkà mi. ọwọ́rọ̀ mọ̀ ọwọ́rọ̀ dúró ṣùgbọ́n táǹkà wà lẹ́yìn. ẹ̀rọ bá mọ̀ ọ̀gá ẹ̀mú sí àbáwá lẹ́yìn gbà kí sọ́nà látòrí ẹ̀rọ bá mọ̀ ọ̀gá ọmọ ọmọ ìlàkà ẹlẹ́gbẹ́ ìgbà ọdún ní kí lọ ka fátíà níbẹ̀ náà bá ti ka fátíà tán kó tó bẹ̀rẹ̀ súra yóò bẹ̀rẹ̀ fátíà níbẹ̀. èdè fátíà lẹ́yìn fẹ́ ka yẹn ọ̀ràn yẹn ni súra tó bẹ̀rẹ̀ ka yẹn sún náà ni ṣùgbọ́n ìgbà bá bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni fátíà ti ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìyẹn ló dá sí ìdíkì ìlú wa. Ìjẹ́ alókùn bẹ̀rẹ̀ tí mo bá máa yẹ gẹ́gẹ́ bí wọ́n pọ̀ ní alhamdulillahi rabbil alamin. Ẹ̀nà ti sọ mú ní bọ́sà ẹgbẹ́ alhamdulillahi rabbil alamin. Ẹ̀nà tẹ́tí gbọ́ lòbíṣí àbánisọ̀ máa ń pè kìlá máa ń pè wọ́n wọ́n ṣàlàyé àdíṣẹ́ àdíṣẹ́ kan ní kìlá ìmáàmù ó gbé kìlá àwọn tó wọ́n ẹ̀yìn mọ́ta máa kà tó sùfù àbúrẹ́ rà ìrọ́yìn mi tún wà lọ́gbà àbúrẹ́ rà fọ́ àmì ẹnìkan sọ pé fọ́ ẹnìkan ń gbé oníkìlá ẹ̀ẹ́dọ́gbọ́n pé tíwájú alẹ́ ní ìmọ̀rùn ìgbé àníbìsọ́mí kan ìgbé ọjọ́ àgbé mo tún ní pẹ́ẹ́sùn kankan kalẹ́ ní ìmú ìgbà tí wọ́n bí ó lọ ẹgbẹ́ oníbẹ̀ ìrọ̀dá ẹ̀rọ mọ̀kànkà àti jẹ́ mọ̀kànkà fáṣà nìkan lórí ìkà àdínsùn ọmọ àbílẹ̀ àbúkọ́ gbẹ́lẹ̀ ìjọba wo sínú mẹ́rin kan jọ máa ká fáṣà ṣe ọmọdé rẹ̀ lóhun ìgbọ́n ká fáṣà rẹ̀ àbílẹ̀ àbúkọ́ gbẹ́lẹ̀ ìjọba so ṣùgbọ́n láyé àdínsùn ẹ̀rọ lórí ìké kẹrẹ́ àti ìmáàmù náà kọ́sà ìkẹ́sì ló kẹrẹ́ àjọ so náà ká yóò rí lápọ̀ níbẹ̀ lájẹ́ ìmọ̀ tó ti lọ níbi ìdá tú ìlọ́gbé jù the last four hours gẹ́gẹ́ bó máa ti bá jà lásán báyé pé nígbà tó bá jà lọ sí ilé ìtura lè àlùkò kó bóyá ó dáná ẹlẹ́rìí ni pé àwọn conditions wo lè yẹ lè gbà wájú rẹ̀ fún ìṣòro. náà lọ́gbẹ̀rún àmì náà alákọ̀ọ́kọ́ òun náà ní í kí òǹkà fatia ní ìrẹ̀lẹ́kẹta àti ìrẹ̀lẹ́kẹrin fatia nìkan àwọn fásitì méjì mẹ́gbẹ̀ tẹ́lẹ́ṣẹ́ àbáníbà ní ìgbọ́dọ̀ ka fatia nìkan lẹ́tẹ̀lẹ́ lọ́wọ́ ka fatia sàn olùgbọ́dọ̀ ka súra sí i lẹ́tẹ̀lẹ́ ní rákẹ̀lẹ́kẹta àti rákẹ̀lẹ́kẹrin nìkan títí àwọn ka fatia àti ìgbẹ́ àmì ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ àwọn afáwà lórí ẹni tó fàájì ànìkan láti nínú ọ̀nà àmàkà wọ́n lè máa kàṣúrà rẹ̀ ẹgbẹ̀rẹ̀ kan lébẹ̀ nǹkan bí ìrìnà lórí wáyà ló wà bá níbi kàṣúrà rẹ̀ so ìjọba àgbà mi kọ kàṣúrà rẹ̀ yìí ara ó tún mú kí wọ́n tún ṣe bí ìrìnà ó tún ṣe dáadáa sí náà ilé ìwé sọ pé ìrìn tẹ́sẹ̀ ilé ìyàwó òṣìṣẹ́ sọ pé ìṣẹ́ kankan wáyé bí àwọn tó wà jẹ́ kọ̀ọ̀kìlẹ̀ àti ìṣẹ́ kọ̀ọ̀kìlẹ̀ àti ìṣẹ́ kọ̀ọ̀kìlẹ̀ àti ìṣẹ́ kọ̀ọ̀kìlẹ̀ àti ìṣẹ́ Sujuhuna bin nabiyin pé ìyẹn lẹ́nu tó wà tí yóò. So ìyẹn ní abala ilé tó dúró ti ń kírun gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìgbàwájú lò.

tó bá ti jẹ́ síbi tó lè forí kanlẹ̀ sí ìjọ kọjá àbí tó lè forí kanlẹ̀ sí tó ìbẹ̀rẹ̀. àkàbà ìgbé ẹgbẹ́ ibi tó jẹ́ bí forí kanlẹ̀ lásán yọ ìjẹ́ ibi tó jẹ́ igbé kí ẹni yẹn tó bá jẹ́ igbé ọba ọba nàìjíríwájú ní ọ̀nà ìjọwájú báyìí láti gbé ẹ̀dúró sí ọ̀nà ìjọwájú fún àwọn síwájú báyìí so bẹ́ẹ̀ ló wá lọ súnkẹ́rọ̀ láì tẹ́lẹ̀ kan tí wájú rẹ̀ so ó ti sọ pé èyí súnkẹ́rọ̀ èèyàn lè fi yọ èèyàn gbà kọjá èyí ti kí ni wá lé kẹjọ lè lè tó bí kí nù so èyí kí ni èèyàn lè fi yọ èèyàn gbà kọjá ìyẹn gbà kọjá so ẹgbẹ́ wáyé bí wáyé tó kírù lọ́wọ́lọ́wọ́ gbèsè bá ní káàbà pẹ̀lú abẹ́lẹ́mẹ̀ ẹgbẹ́ wáyé ní káàbà àwọn apáṣẹ tó kù ní sẹ́tẹ̀ẹ̀bẹ̀ ẹgbẹ́ tí wọ́n wáyé tó kírù tó lé bẹ̀rù púpọ̀ tó sì bí sílẹ̀

ẹ̀rọ abẹ́ kọjá tó nàbà tó àmọ́ ìlú nínú kọjá ọjà tó wá kọjá mẹ́ ọ̀nà màdì ẹ̀rọ abẹ́ kọjá ẹ̀rọ ti ọwọ́ ọjọ́ tí ìròyìn lè lọ síwájú bá rí ẹ̀rọ tí wọ́n kàn náà lè èèyàn tọwọ́ ní ibi ẹ̀kọ́ màgbẹ́ ni ẹ̀ ń tún ọ̀rọ̀ lọ́wọ́ nítorí fún ìyẹn sáǹkà ní dé ìgbàlódé Ìgbà àwọn èèyàn sọ pé fẹ́túrọ̀ onígbòdì gbọ́dọ̀ kàdó àwọn kan ní kí n sáà lè di nǹkan kan jẹ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn ti wá ní sọ́wọ́ máa ti sún sọ́rọ̀ nípa ọ̀rẹ́ pé wọ́n máa ń jókòó lé lórí ẹ̀sìn wọ́n sì ní ìjókòó wa so ìyọ́ ìjókòó sí ẹ̀sìn sọ́rọ̀ ní sún sọ́rọ̀ ìlera rẹ̀ wọ́n gbàgbé pé gàgà pé bí ẹ̀bà ti lórí kí ní ẹ̀wà kò sì sún sọ́rọ̀ ṣùgbọ́n àdéhùn kan wà láwọn èèyàn kan tó àpàdé àwọn kan lẹ́sọ̀ ha pé òṣèlú ọmọ ní kí wọ́n fà lálẹ́ báyìí kí wọ́n ti fà lálẹ́ lọ́sùn sọ́rọ̀ tí ó lè bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbìmọ̀ bá ṣe ń bá fi sọ áhà rẹ̀. Ìròyìn náà ti síwájú kí òun máa jẹ́ bí ó ṣe lè ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn tó ń bá wọ àìdánà ó ní dárọ́jà. Àwọn tí wọ́n bá wọ náà kálá rẹ̀ nínú ẹ̀sìn fún àwọn ẹ̀ṣẹ́ bíi pé ká parọ́ ṣe ìrìnà kankan àtàwọn kẹfẹ bíi pé àwọn kan sáà mọ gbogbo ẹ̀mí ara wọn. ṣé bákan náà lè ra ayé máa rí nínú ìdè náà lẹ́nu ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn mùsùlùmí dájẹ́ lẹ́sẹ̀ ká máa wọ náà ṣé àwọn náà wọ́n ìdìtẹ́ ìrora pé à mọ́lẹ́kì bá abẹ náà gan ṣé làwọn náà máa ké fún ọdún ọ̀hún. Náà lọ́dọ̀ làmì àwọn alákọ̀ọ́kọ́ nínú bẹ̀rẹ̀ náà ní kékeré ní pé kó ṣe dáadáa láyé tó wá kú sí kéfì tí ó bẹ̀sán dáadáa rẹ̀ owó iṣẹ́ rẹ̀ pátáyá ọ̀nà ọ̀pọ̀jú nínú ìlànà àmì so ọjà náà àbá àmì tètè ní oníṣẹ́ kankan tí ó bẹ̀sán níwájú ọlọ́run kò síṣẹ́ kankan tó ń ṣe tó ń jẹ́ dáadáa láyé níbi tí ó bẹ̀sán mùsùlùmí lẹ́gbẹ́rẹ́ tó bàbá jẹ́ ní àdìjẹ́ náà tán ó ti bọ́wọ́ jẹ́ ní àdìjẹ́ náà ó ti ń gbádùn bẹ̀ o owó iṣẹ́ kọ̀ọ̀kan tó wá sí lọ́rùn ọ̀sán lẹ́sàn-án iṣẹ́ kọ̀ọ̀kan dáadáa tó ti láyé láì ọ̀sán lẹ́sàn ó ṣe báyìí ó sàánú jọ báyìí tí mo bẹ́ rí tí mo bẹ́ ṣe fún ọtún ìtọ́jú jẹ́ àgbẹ̀kú láti jẹ̀ náà owó ọlọ́run sẹ̀sán ẹ̀kọ́ àlọ́tọ̀ ẹ̀rọ bí àwọn ìgbẹ́ náà ìgbẹ́ náà ti ń gbádùn ní gbogbo ọlọ́run a máa fún ní ẹ̀sán ẹ̀kọ́ ọ̀kan ọ̀tọ̀ lọ́gẹ́bẹ̀rẹ̀ ọjọ́ gẹ́bẹ̀rẹ̀ gbogbo lọ́ba ló ti bá kankan náà jọ gbogbo ọlọ́run lọ bí ọmọ ìṣe dáadáa kankan gbogbo ẹ̀fẹ́ ló ti gbà láyé ẹgbẹ́ kẹfẹ́ yìí máa ń ṣe dáadáa ọlọ́run á náà máa ń ṣe dáadáa

àwọn kìfìrí ló tẹ̀lé wọn so àwọn tó yà mùsùlùmí tí wọ́n ṣe dára náà àwọn yẹn náà ti dìnnà àwọn náà ti tẹ̀lé wọn so iná tó ní oní oní ìfẹ́ oní so àjẹ́ náà wọ́n dàrájá òun lọ sókè ní iṣẹ́ ìbá tí ń lọ bẹ́ẹ̀ ni àjẹ́ náà wọ́n ti àṣì àyẹ́ náà wọ́n ti àṣì náà lẹ́mí àjọ àlùkìkì náà so bí ọ̀rọ̀ inú ọ̀nà ti rí mi kọ́ ọ̀nà bẹ̀rẹ̀ wà nínú náà. ẹ máa lọ pé sí àwọn lọ́wọ́ àwọn náà ló fi rà nínú gbogbo wa ìwọ́gbọ́n náà ló fi rà nínú so gbogbo wa ló fi rà pẹ̀lú àwọn kékeré rà lọ́tọ́ bọ́ màdá ìgbà rẹ̀ ni wọ́n máa gbẹ̀gbẹ̀ lọ nínú àwọn òmìnir táwọn bẹ́ẹ̀ náà àwọn òmìnir sọ̀rọ̀ ìfọ́lọ́wọ́ ìṣẹ̀wà yọ wọn nínú ìgbọ́dọ̀ bá lóye wọn náà ọlọ́pàá mi gbogbo kó yí àwọn ẹ̀kan ló ná wọ́n mọ̀ rí wọn báyìí ní òkè tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n mọ̀ rí wọn báyìí àwọn ọgbẹ́ eléyìí àwọn tó máa gbalẹ̀ àwọn àwọn mùsùlùmí náà wọ́n gbalẹ̀ so wọn àmì ẹ̀sẹ̀ wọ́n máa rí wọn fi nàìjíríà àwọn ọmọ tó bá wọn fi wọn bá so ìpèsè yan yẹ tó wá lò ọjọ́ ìjọba pé kí yóò dà ìrọ̀lá ìrọ̀lá yẹn ìyá kéde ìjọba náà. náà lábẹ́ ọ̀la mi ìgbà tá a nínà ní pé ọlọ́run ní àwọn kankan tó kó sí ní ayé yìí pé èyí ó rò dòdò ọlọ́run ó ní kí yóò rò dòdò ó ti wá ní ṣiṣẹ́ ọlọ́run èyí ó rìndé kẹ́ni ó rò dòdò tí ọmọ ìgbé òdòdó nìyí tí ó sì rí pé òdòdó lọ ọ̀tẹ̀lẹ̀ Kí wà rẹ̀ yẹ́ ìgbéyàwó pé ọmọ ọmọ ṣíjẹ́ Islam? Ẹ̀rọ bọ́ wà lórí ayé lónìí báyìí, àwọn ọmọ pẹ̀lú nínú mídíà gan ìgbépà tó bá ń ka pépà lọ́rọ̀ Islam bẹ̀. So, tó bá wà ní ojú pẹ́lẹ́jú lọ́rọ̀ Islam ní tẹ́lẹ̀. Káwọn lọ́gbà àwọn kan ní jẹ́ ìṣẹ́ǹtì àwọn kan ní jẹ́ Káàrọ̀ bá àwọn kan ní jẹ́ So, kò rọrùn bọ́lá fi jẹ́ kí láyọ́ mọ́ lágbára sí bẹ́ẹ̀ ni àwọn èèyàn mú ìpọ̀ fèrè sí. So, ó mú òdodo ó sọ pé mùsùlùmí àti kìfì àti àwọn tí bàjẹ́ mùsùlùmí kò sínú ẹgbẹ́ ilé ilẹ̀ sì tọ́já alọ́wọ́ ẹgbẹ́ ilé ilẹ̀ sì tọ́já sì yẹ ọmọ ẹgbẹ́ yóò yóò yóò sì ní mọ̀ wọ́n tó bá rí nìkan lọ́wọ́ tó wà lórí nǹkan tí ò jẹ́ ẹran kankan ọlọ́run àti bí àjẹ́ ẹni tí ò bá mọ nǹkan kan àbára tó jẹ́ sí ẹ̀ka bí àjẹ́ yẹn ó lè kò sí ẹgbẹ́ bá máa fi àjẹ́ lọ ṣùgbọ́n tó wà ní ọlọ́run tó wà pẹ́lú ọlọ́run bá máa ń fi ọmọ ilé kéèyàn ọmọ òdúró nígbà wọn ló dájú lọ ọbẹ̀ àwọn kèfèrí mẹ́ta àwọn ẹ̀ka ẹ̀mí òṣùkọ́lọ́ tó bá rẹ̀ nílùú ọdún gbogbo bá rẹ̀ inú náà lọ́wọ́ inú náà òní wọ́n wọ́ ẹgbẹ́ ìrìnlẹ̀ wọ́n gbogbo pátá tó dé àrùsọ́lọ́ba àwọn kèfèrí náà bá ọdá ọdún wọn pẹ̀pẹ̀ àtọ́ ọ̀rọ̀ pẹ̀pẹ̀ báyìí wọ́n ń dákọ̀ bàbá bàbá bàbá àwọn fọ́fà ní àmì ìlẹ́sọ̀nà ibo làwọn iná wà ìtọ́nà bá sọ pé mo pẹ́ tí ó wà tẹ̀lé ohun tí ó ṣe tọ́nà máa ní mo ìdí náà ní ọwà so wọ́n bá bẹ̀rẹ̀ àwọn ìgbé ọgbẹ́ olú ní ọgbẹ́ tó ra àwọn bàbá àti ẹjọ́ wọ̀ ló ná ó sì mọ̀ pé pẹ́ẹ́tọ̀ ìgbẹ́ ìjọba ọ̀tà inú náà ni wọ́n wà sọ́ba máa ń kó òjì lẹ́gbẹ̀ẹ́ yìí so bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ nù so alára bẹ́ẹ̀ ọjọ́ lórí abẹ́ gbogbo àwọn tí ó ń jẹ́ sí ìfọ̀ yà àwọn ìjọba ìjọba kò jìdì ṣe pé ìgbàgbọ́ àdẹ́gbọ́lọ́ gbogbo ẹ̀rọ àmẹ́ táwọn ẹ̀sìn mà tí wọ́n sì tẹ́lẹ̀ tọ́lọ́ bí lẹ́wọ̀n ọ̀jẹ̀ tẹ́lẹ̀ pé kí ni wọ́n wọ ẹ̀rọ àwọn abẹ́ lábí tó ń kéde ìṣọ́lá ọkọ̀ bàbá bá rẹ̀ láyé ní ìsìn báyìí tó kò sí kò sí gbèdéde bàdá tó ti bẹ́ẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ báyẹn kó tẹ̀lé tí ó tẹ̀lé so ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ ogun wọn ó lè fi ẹgbẹ́ kò sẹ́ńtì sábà àgbọ̀sẹ̀ Ǹjẹ́ èèyàn lè sin ajá lọ nílẹ̀ ọ̀pọ̀tò? Tí ọba lè ìjọba lè ṣe ilẹ̀ bí a lè ṣe ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà pé lóṣù ní wọ́n fara nù ìyàtẹ́ ló bọ́ àti ìgbésẹ̀ ní súnmọ́ sí ẹ̀ lè ṣègbọ́ ní ìgbésẹ̀ yìí ẹ̀lọ́ máa jẹ́ pé yóò máa tàfà àwọn ènìyàn àwọn sọ́ra dáadáa tó bè lọ́wọ́ àwọn tó ń jẹ́ àwọn nǹkan ṣùgbọ́n ẹgbọ́n náà yóò tún máa ṣe kan tó ń jẹ́ àbúrú kan sórí ilẹ̀ tó bá lọ́wọ́ ẹ̀ta fún kó bá wọn iná ìtọ́ náà lè mọ́mọ́ nǹkan tí mò ń mọ̀ àjá ilé bí àwọn àpá àti máa ń ṣàlàyé ẹ̀sùn òfin ẹranko kan jẹ́ pé àwọn tá mùsùlùmí àtẹ̀tẹ̀ bá fi sínú ilé tó ń lọ tó ń bọ̀ nínú nígbà wa àwọn tó wà wà nínú yẹn tó bá ti gbága lójọ́ òyìnbí àwọn tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwọn dára tó bá ti lójú ojúmọ́ báyìí wọ́n yọ ọ̀pá tó tó ní òkè òun jù ní dáadáa ní ẹ̀sán wọn fún ìlẹ́fẹ̀ẹ́ àti tó fún ìlẹ́fẹ̀ẹ́ olóòkú ní dáadáa àwọn tó yàgé ìlú ìtúnjúmọ̀ kan. Abájẹ́ So ìdárájá wà lẹ́bí ọjọ́má pé ọjà ìrọlẹ̀ ìpín ọ̀nà ti kí fún security ọmọ abídá òkú fún àdọ́wọ́ dápò láyà àti ayéjọ́ òun á fi ajá sí ẹnu ọ̀nà òkú wọn wọ́n fi dáàbò bò wọn àlẹ́fàjá sí. So ẹlẹ́ẹ̀kejì kálífàjá sí náà ní pé àlẹ́fíjọ́ dẹ̀. So ká mú lọ kọjá pé yóò pa akọ̀lẹ́kọ̀ọ́ tí ó wà pa ìrẹ̀ra fún wa. Ìrẹ̀ká yọ́mọ rẹ̀ ní àwùjọ inú ilé kan ìtúndó máa jẹ́ wàhálà fún mi. Ọ̀dọ́ mẹ́ta àgbẹ̀mọ́ fẹ́ kó dáwọn tó wà ní ilé kan náà. Sọlá láti jẹ́ kí ọ̀nà bẹ̀rẹ̀ sábà nínú láti ṣàlàyé fún wa. Ìtajà ọ̀nà bẹ̀rẹ̀ ìfìjọ́ ìrẹ́ ẹ̀sìn sí ìka tí ó máa dá lórí ẹ̀yẹ ilé fún ilé ẹ̀rẹ́ lófin. Ilẹ̀ so bàbá ní sí ti jẹ́ security rẹ̀ bá tó ẹ̀sùn ti bẹ̀ security rẹ̀ ṣe ẹ̀rẹ̀ máa mú lẹ̀ ẹ̀kọ́ àmọ́ rẹ̀ káàkiri lẹ́lẹ̀ ló wọ́n ṣe lágbàá yìí. Àwọn tí sọ́nà bá ti fẹ́ máa àwọn tó bá kù ní ilé ayé ọ̀fẹ́ yìí, wọ́n máa kú ní mélòó ní àjò. ìgbàgbọ́ àmọ́ náà ni wípé àwọn náà fúnra wọn wọ́n ló sẹ̀mí nínú sàárì nítorí ẹ̀ká gbogbo wọ́n ló sẹ̀mí nínú sàárì ní pàtí ìsọ̀fíìn bá fún fi alákọ̀ọ́kọ́ ìwé pàtàkì wọ́n ní kí ló wà àdíjọ́ àgbèmọ̀ àdéhìn ẹ̀mí ọ̀fọ̀fà tẹ́yìn láàárín ìpẹ́fẹ̀rẹ̀ méjèèjì àrùbà fún náà ẹ̀dọ́gbà àdíjọ́ àdíjọ́ àdíjọ́ pé láàárín ìpẹ́fẹ̀rẹ̀ méjèèjì 40 bóyá 14 years ni o bóyá 14 months ni o bóyá 14 days ni o ó sàbẹ̀ pé fourteen ṣùgbọ́n lórí ẹ̀yìn ní pé fourteen years. ẹgbẹ́ ìlà ẹ̀ lọ́wọ́ bó sì máa bẹ̀rẹ̀ pé lọ́pàá gbàgbà lọ́pàá gbà máa gbà àwọn tó kù tí mo ti kù náà jù lọ́pàá tó máa bẹ̀rẹ̀ ìtàlẹ̀ tó kù nílẹ̀ tó máa bẹ̀rẹ̀ láàrin fourteen years. sẹ́yìn ẹ̀ lọ́pàá ìdọ́nà lóhùn àwọn gbígbà ẹ̀ náà wà lóhùn àyàfi so kí àwọn ẹ̀jẹ̀ wọn pẹ̀lẹ́ mi wọn Rọ́dá gbogbo mọ́ọ̀nà, èmi tọ́lọ̀ wọn bá gbà sí nìkan lọ́wọ́ abẹ́ pàtíríà ni. Kèmí yóò kò ní sọ pé kò yìí lọ́wọ́ àbí nǹkan tó wà bẹ́ẹ̀. Kí àwọn ọmọ jẹ́ kó sì máa bá lọ́wọ́ àmì sàlẹ̀ ìlú tó kọ́ So kò sí ìdè tó ti sọ pé màtíríà wọn rẹ̀ rà. Ìgbà tí a bá tó nǹkan pọ̀ sínú tẹ́lì, tẹ́lì yóò máa gbé ọ̀rọ̀ jáde. Àìbẹ́ẹ̀kọ́ ni sọ màtíríà wọn rẹ̀ several movements of that for you. I want to see you retire. Now, àbẹ́ ìlú ọ̀la yìí ní wọ́n ṣe olú àyàtò bàjúbàkíyà ẹ̀rú ní ẹranko lọ́jẹ́ ní ẹranko lóṣù rẹ̀ ní àbú ẹra rẹ̀ ti jẹ́ lẹ́lẹ́mì ló jáde kó lára wọn náà so ẹ̀mí ẹ̀dá ọlọ́pàá ń túbù sí nǹkan tí ó wà nínú ìkan tó ń gbé ní bàjúbàkíyà ara ẹ̀ ọlọ́pàá tó lóṣù rẹ̀ tẹ̀sẹ̀ so mo sì wá pọ́ lórí kí ọmọ jẹ wọn káyà ẹ̀ ń jẹ́yà ẹlẹ́dàgbé kìnnú lọ jẹ́ inú kìnnú gbogbo ara sílẹ̀ so tẹ́gbẹ́ àlẹ́ inú mọ̀ ṣùgbọ́n fún nínú ẹ̀já nínú ọlọ́dẹ̀gbẹ̀ láti sábì bá sí ayé òyìnbá ọ̀rọ̀ ni ó mọ bẹ́nu rẹ̀ ní tí ó ti tẹ́lá gbé yẹn inú tágbùgbà rẹ̀ tó dáwọn ẹgbẹ́ tí wọ́n ti bẹ́ẹ̀ wà máa بنورها Ẹ̀yẹ́ láàárín àwọn ìgbẹ̀rẹ̀ ní àìyí láti tó ìlànà wọn àgbẹ̀ ìgbà ìfọwọ́ sí mú báyìí gbé nínú ìlànà àwọn bá aṣọ náà ní ìgbè gbogbo láti jẹ́ bọ́ ọ̀rọ̀ ìlú ìgbè gbọ́dọ̀ máa ṣọ́ra nǹkan ọ̀gbẹ́ torí pé ìgbè yóò já sí mi ló ń ṣọ́ra láti sọ ìgbè ìwọ máa ṣàlùwàlá nígbà pé máa fi imú bá lè fi lè tìṣà ìlà àtẹkùn sọ inú ṣọ́ra máa ṣọ bẹ́ẹ̀ máa kọjá àrà nínú máa fi mú ọ̀nà bá jẹ́ láwẹ̀ a máa ṣe fífún rẹ̀ nínú àrùn pàmò sínú rẹ̀ lórí ìjọba ọjà pé nínú ìwọ̀n níbi imú yẹn ọjà sínú ṣùgbọ́n dáwà fi sínú wọn ká sọ̀rọ̀ rẹ̀ àkéyìn ọ̀fẹ́ kan síbẹ̀ kọ́ mọ́nù sọ ní fi ń dà púpọ̀ sí. sọ́yà kejì náà ni pé kèfèrè ìlú àlè ọjà káàfin kèfèrè ìjọba tí lọ ṣọ́ọ̀jì ní kèfèrè ìṣe mùsùlùmí sọ àdéhùn kan ọjà káàfin ọmọ tí ń jẹ́ mùsùlùmí àlè ọjà káàfin ló ń kọjá mọ́tò fún mi sọ àlè ọjà káàfin tí Now, láti fi ẹ ń sàlàyé fún wa nípa pé bí àwọn obìnrin àwọn obìnrin kan ti aṣọ tó lè gbé bóyá bí apá kan ló ti ní ibi tí ó ti tó bóyá tó fi fọ́ ara rẹ̀ wípé ẹni yẹn náà ó máa ní òun. Ndéèlì ti padà déèlì tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ ní wípé èèyàn bá wọ bóyá aṣọ tó ti rí sí kò ní apá ti bóyá ti sílẹ̀ ṣe pé èèyàn kan èèyàn wọ̀ yẹn ṣe gbogbo ìdíkà rẹ̀ báyìí ó wọ̀ síta èèyàn wò tọ́ ìdíjọ́ wọn ní káàkiri kágbìyànjú kápàtí ní aṣọ ọgbà aṣọ wa ìkẹ́ kan wà lórí ìdíkà wa báyìí tó ẹjọ́ ìlú ìjọ ẹgbẹ́ lẹ́ta aláhà àti kí iṣẹ́ iṣẹ́ ìpò lórí ìkẹ́kàn tí wà lórí ìdíkà rẹ̀ tí wà lórí ìdíkà rẹ̀ tó wà lórí sí ilé tó ní orí ṣùgbọ́n gbọ́dọ̀ ní pé ọlọ́run ló dáa ju kí èèyàn máa sọ sọ́sọ́ kí èèyàn wọ aṣọ dáadáa ó tó lu gbogbo àwọn ilé tó lu òní ìgbà ìgbà ń sọ ní pé nígbà míì wà ọmọ ènìyàn ìgbésí lára ló gbé kọ́ tó sí lẹ́yìn kí òun fọ́ ní pátá fẹ́ ní àwọn akẹ́kọ̀ọ́ orí sí ah, lè fi kírun àgbà ah, dáǹsọ pé ó lẹ́tọ̀ọ́ sí lè fi kírun ìgbà bá tó wá sọ ní pé ah, wọ́n ní mo lọ sí ilẹ̀ ìpí àmà ọlọ́run dáa jù lé lọ́sọ̀sọ̀ fún ẹ̀dú ọ̀pọ̀lọpọ̀ amára rẹ̀ lọ nìkan náà ní á sì rọ̀sọ̀ wọ́n ní bí ọlọ́run ẹ̀dọ́ pé fún ìlú ìnàtàkùn ìnàtàkùn ẹ̀rù ọ̀dá rẹ̀ lọ́jọ́ ìbọ̀lọ́run wa èyí jẹ́ ìwà nínú ẹ̀mọ́ ọ̀sọ̀ yìí dání. ẹ ti ọkùnrin tí a lọ sí ẹ kò ju ẹ̀rà tó ẹ̀rà tó ń wọlé àná ládàrú yọ ọmọ ìlú pé ká sọ wọlé ọ̀tọ̀ ní kíní tiẹ̀ àyíṣọ́ wa lórí lẹ́yìn òkú fẹ́ àyíṣọ́ òkú múlẹ̀ so ká sọ wọlé ọ̀tọ̀ ní tiẹ̀ lẹ́yìn so èyí tó wà gbé ìwọ̀n lẹ́wọ̀n náà rẹ̀ bẹ̀rẹ̀ tí gẹ́gẹ́rin ṣàlàyé pé nípa pé kó bí kó kọ́ba gbogbo rẹ̀ bọ̀ nínú àdébìfẹ́ nìkan ṣọ́ àgbà wa ní wọ́n yọ arúgbó lẹ̀ òkè tó wá arúgbó

bẹ́ẹ̀ ló lò sọ́ọ̀sì so gbogbo mi ojú ẹnìkan ló fi rẹ̀ àti ìrìn àtọwọ́ rẹ̀ ẹni ní ìdí ọmọ ọlọ́ni ẹ̀kọ́ orí mẹ́rin tó mẹ́rin kó ṣe lò tó lè rí yàtọ̀ ìmúra ìyẹ̀wò yàtọ̀ sí ìmúra àkà nàfàlẹ́ pẹ̀lú ìdádúgbò pẹ̀lú mọ́múra ẹ̀yẹ́ mi ló ṣoṣo rò Nẹ́nu sàlàyé lọ́nà tó ń ṣe ìjọba ìgbàjúgbò rẹ̀ tó lónìí kájàmọ́rin ìlú ìjìká ẹ̀ nínú ìlú ìṣẹ̀lẹ̀ náà ìbéèrè yẹra lásán Ìgbà àfáà láti jẹ́ ìjẹ́ ìdájú nǹkan sórí tó bá yọ ní tó bá yọ ní ìrẹ́lú ọ̀rọ̀ àwọn ẹ̀jẹ́. So, ìlú ìkanáà ni ti pọ́blẹ̀mù wa. Ṣùgbọ́n kọ́lọ́wọ́. Okay.